إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النووي رحمه الله تعالى وعنه رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك متفق عليه وفي رواية يا رسول الله من أحق بحسن الصحبة قال أمك ثم أمك ثم أمك ثم أباك ثم أدناك أدناك الصحابة بمعنى الصحبة وقوله ثم أباك هكذا هو منصوب بفعل المحبوب أي ثم قرب أباك وفي رواية ثم أبوك وهذا واضح وقال وعنه عن النبي صلى الله عليه وسلم قال راقم عنف ثم راقم عنف ثم راقم عنف من أدرك أبويه عند الكبر أحدهما أو إليهما فلم يدخل الجنة رواه مسلم وعنه رضي الله عنه أن رجلا قال يا رسول الله إن لي قرابة أخذوهم ويقطعوني وأقسم إليهم ويسيئون ويسيئون إلي وأحلم عنهم ويجيرون علي فقال لئن كنت كما قلت فكحمل فكأنما تسفهم البلي ولا يزال معك من الله ظهير عليهم ما دمت على ذلك رواه مسلم وتصفهم بضم التاه وكسر وكسر الصين المهملة وتشديد الفاء والمن بفتح الليل وتشديد الباب هو الرماد الحار أي كأنما تتعبهم الرماد الحر وهو تشبيه لما يلحق يلحقهم لما يلحقهم من الإثم بما يلحق آكل الرماد الحر من الألم ولا شيء على هذا النص إريه لكن ينالهم إثم عظيم بتقصيرهم في حقهم وإدخالهم هذا عليه والله أعلم أدقكم الله الله سبحانه وتعالى ترى صلاة ومحمد صلى الله عليه وسلم ìkí ọlọ́run ọlọ́ ọlọ́run kí mọ́ bẹ́ pẹ̀lú àwọn sọ̀hábà sí ọlọ́run àwọn ará ló sí ọlọ́run ọba kó mọ́ bẹ́ pẹ̀lú nìkọ̀ọ̀kan wá ọlọ́kùnrin wá àti lómìnir ọlá jẹ́ kí wọ́n ṣiṣẹ́ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ní tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò tíra Riyadu Salihin min kalami sayyidi al-mursalin ẹ̀kọ́ tí a ń gbéyẹ̀wò nínú tíra náà òun náà ni báàbù bẹ́sẹ̀ ìwàlẹ̀dẹ́yìn wọ̀sílẹ̀ ti al-arham ẹ̀kọ́ nípa lórí àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ ọlọ́run àti àwọn ọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam tó kọ́ àwa mùsùlùmí bá a ṣe bá àwọn òbí wa àwọn tí a tara wọn jáde bá a ṣe bá wọn lò bẹ́ẹ̀ náà ni àwọn mọ̀lẹ́bí wa tó dákí pé bóyá ẹ̀jẹ̀ òun náà ni ó fa okùnfà tí a fi sopọ̀ ní mọ̀lẹ́bí àbí fífẹ́ gẹ́gẹ́ bí àwọn tí a máa pè ní àwọn àwọn àna wa bàbá ìyàwó ni ìyá ìyàwó ni àbí ọmọ tí ìyàwó wa náà tí ó ti bí síbi kan tó tó láǹfààní àti fẹ́ wa gbogbo àwọn eléyìí wọ́n máa kó sínú àwọn tí a máa pè ní al-arham okùn ẹbí ó ti ẹ̀já sí pé okùn ẹbí nípínlẹ̀ òun náà ni àwọn tó dá sí pé ẹ̀jẹ̀ ó ṣe sábàbí láti so oníkálukú wa pọ̀ mọ́ ara wa a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé lórí àwọn aya kùrọ̀hánù tí anáwàwí rahimahullahu ta'ala tí ó mú wa inú tí a rẹ̀ sí àgbẹ̀nì riyadu sọ́ọ̀lì yìí. bẹ́ẹ̀ náà ni a ti ní gbẹnulé àwọn apá kan náà àwọn àwòrán náà wà muhammad sallallahu alayhi wa sallam tí ó fi bẹ̀rẹ̀ nínú àkọlé yìí ní tẹ̀síwájú ẹgbẹ́ wá wá láti yọ̀dọ̀ abdullahi bin rabi radiyallahu ta'ala anhuma رجاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم ó ní arákùnrin kan ọba bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam faqal arákùnrin náà wá ní ya Rasulullah ó ní wo òjíṣẹ́ ọlọ́run ọba bá subhanahu wa ta'ala man ahaqqu an-nasi bi husni sahabati tani nínú àwọn ènìyàn ẹni tí ó fi ń lẹ́tọ̀ọ́ sí jù kí n fara rò tàlẹ́ tó fi lẹ́tọ̀ọ́ sí jù kí n ṣe dáadáa sí jù kí n súnmọ́ jù. قال النبي صلى الله عليه وسلم ولي أمك ولني لا ولني ياري yẹn àwọn ìyá tí àtàrà wọn jáde àwọn mọ̀mọ́ wa yálà wọ́n kàwé àbí wọn ò kàwé wọ́n lajú àbí wọn ò lajú ìgbẹ́nikẹ́ni tọ́lọ́n bá lò ní sábàbí tá a fi wáyé nínú àwọn obìnrin òun náà la máa ń pè ní ìyá ẹni. fọ́ọ̀rọ̀ tó mọ̀mọ́ ni lẹ́yìn náà nàbí sallallahu alayhi wa sallam tún béèrè lọ́wọ́ rẹ̀ wípé lẹ́yìn ìyá wa alẹ́ tó tún lẹ́tọ̀ọ́ sí jù ó yẹ kí n ṣe dáadáa sí jù nínú àwọn ọmọnìyàn. qala ummuk ànábì tún ní ìyá rẹ̀ náà ìyá rẹ̀ òun náà jẹ̀mọ́ ọ̀rọ̀ àtúntò náà ni ẹni tí wọ́n lọ ó tún padà wá ó tún wọ́n bẹ̀rẹ̀ ìgbé sọmọgbọ́n alẹ́ tí mo fi ń sọ fíjù láti ṣe dáadáa sí nínú ọmọ nìyẹn kọ́ọ̀lá ummuk alábìwá muhammad sallallahu alayhi wa sallam arábìnrin ìyá rẹ̀ náà ni ó jẹ́ ẹlẹ́kẹta kọ́ọ̀lá fúnmán ó ní lẹ́yìn wá gba náà ẹni ẹ tí wọ́n bẹ̀rẹ̀ pé fúnbàmẹ́n lẹ́yìn ìyá mi sátúndítẹ́ ọ̀l abuk anábì sallallahu alayhi wa sallam ó ní bàbá rẹ̀ ni nínú ẹgbẹ́ wa mi arákùnrin yẹn bẹ́ẹ̀ pé ya Rasulullah ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala man ahaqqa bi husni suhbah alẹ́ tó yẹ kí n ṣe dáadáa sí jù kí n fara rò jù kí n mú ní ọ̀rẹ́ ọ̀rẹ́ jù kí n mú ní ẹni súnmọ́ jù kí n ṣe dáadáa sí jù nínú àwọn ọmọnìyàn paul arábìnrin ummuk thumma ummuk thumma ummuk arábìnrin ìyá rẹ̀ ìyá rẹ̀ ìyá rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta sallallahu alayhi wa sallam thumma wárí lẹ́yìn náà bàbá rẹ̀ súnmọ́ adinac adinac lẹ́yìn náà àwọn tí wọ́n ní àsúnmọ́mọ́ ẹ nínú mọ̀lẹ́bí àwọn náà lẹ́tọ̀ọ́ kó ṣe dáadáa sí wọn. tí a bá wo ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallama tí a bá wo a rí wípé ọ̀rọ̀ rẹ̀ yìí kò sí nǹkan tí ń fi ń rìn lẹ́fọ́ wa tó ju wípé ká ṣe dáadáa sí àwọn màmá wa àwọn tí ọlọ́run bá lò ní sábàbí kí atara àwọn bá sáyé ohun tó ń kálẹ̀ dìlé ní nínú ọlá nínú ipò kálẹ̀ jẹ́ alówó ni akàwé ni akéwú ni ajẹ́gbajúmọ̀ ni ajẹ́ adarí ìlú ni gbogbo kóńkó lè jẹ́ ibìkan náà nìyẹn ti sẹ̀ ẹnìkan náà ní sábàbí tá a fi di tá a fi láǹfààní sí àwọn nǹkan wọ̀nyí wá sóńtọ̀ òun tó àwọn òbí tí a tara wọn jáde lọ àwọn bàbá wa àwọn ìyá wa tó sí bàbá wa obìnrin kì í dọ́gbọ́n bí bẹ́ẹ̀ náà ni tó sí ìyá ọkùnrin náà kì í dọ́gbọ́n ní àwọn méjèèjì wọn á papọ̀ gẹ́gẹ́ bí lọ́kọ-láya gẹ́gẹ́ bí lọ́kọ-láya oní ò fa sábàbí tí oyún tí ó fi wáyé nígbà tó ní náà bá wá wáyé tán lẹ́yìn náà olúwa ti gbé tọ àmọ́ retí ọmọ ọmọ náà bá wá dàgbà tí ó mọ̀ sí dáadáa ẹni tí ó sì dáadáa sí jù òun náà ní ìyá rẹ̀ lẹ́yìn náà bàbá rẹ̀ náà yóò sì dáadáa sí yóò sì dáadáa sí ìyá rẹ̀ ní òòrè eléyìí ni ẹ̀kọ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́mí lè máa wò pé àhà kí ni a bá dé tó fi já sí pé dáadáa mẹ́ta ni ó ṣe dáadáa sí ìyá rẹ̀ síwájú kó tó ṣe sí bàbá rẹ̀ tó ti gbogbo wàhálà bàbá lórí ọmọ báwọn bàbá bá ń jáde nídàájí tí wọ́n jáde lóhùn tí wọ́n lọ wáṣẹ́ tí wọ́n fi òru wọlé tí wọ́n ń dààmú lórí tọ́mọ jẹ tọ́mọ mu tó bá yẹ kó rí bẹ́ẹ̀ wípé dáadáa mẹ́ta ni ó ṣe sí ìyá rẹ̀ ó tún ṣe ẹyọ kan sí bàbá rẹ̀ ẹni pé a ti fún ìyá rẹ̀ ní mẹ́ta sí bàbá rẹ̀ tó mọ́ rẹ̀ títí tiẹ̀ tó yẹ kó bẹ́ẹ̀ bá a ṣe bí ni òun náà nìyẹn wọ́n bi abdullahi bin abbas radiyallahu ta'ala anhuma nínú ọmọlẹ́yìn anábíwá Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn sọ̀hábà rẹ̀ èdè tó fún wọn òun náà ni pé tí àwọn ìyá wa tí wọ́n fi ní àǹfààní sí oore káṣe oore ká tó rántí bàbá wa lẹ́yọ ọ̀kan ká sì rántí màmá wa ní ọ̀nà mẹ́ta àdúgbà tábà pín dáadáa láàrin wọn ká fún ìyá wa ní mẹ́ta ká fún bàbá wa lẹ́yọ ọ̀kan wọ́n fi wọ́n ní bó ló ṣe rí bẹ́ẹ̀ ó nítorí wípé àwọn iṣẹ́ kan bẹ tí màmá ṣe fún ọmọ tí bàbá ò lè ṣe ẹyọ kan òun náà ni bàbá ṣe fún ọmọ ẹ̀ẹ́rí mẹ́ta ẹ̀ẹ́ ìyá òun ló ṣe fún ọmọ tí bàbá òun sì lè ran ìyá lọ́wọ́ lórí ìkan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ti pé ìyá lè ran bàbá lọ́wọ́ lórí ẹyọ kan tí bàbá ṣe fún ọmọ eléyìí tí bàbá ṣe fún ọmọ onílàlẹ àǹfààkù alẹ ìnáwó lé lórí ntọ́mọ oúnjẹ ntí ó mu ntí ó wọ̀ ntí ó gbé owó iléèwé owó iléekéwú owó gbá owó àwọn òkùnkùn bàbá fásùn bàbá ni ó ṣe gbogbo eléyìí láì sí ìbéèrè àwa náà sì mọ̀ pé àwọn bá lé àwọn bàbá dáadáa bàbá tó mọ ojúṣe tó mọ ẹ̀tọ́ tó mọ ẹ̀tọ́ ọmọ tó sì mojú ṣe títí ẹ̀ gbọ́ntà sọ yìí èsè tí wọ́n máa ń ná láàrin bàbá àti ìyá àbí tí wọ́n máa ń pín láàrin bàbá àti ìyá tó ṣe bàbá lórí ọmọ ni. ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́ni wàhálà lil mawlud ọlọ́ni ẹ̀rí àwọn wàhálà lil mawlud lahu àwọn bàbá tí wọ́n ní àwọn ọmọ rizquhun wọ́n máa pèsè jíjẹ mímu fún àwọn ìyá àwọn ọmọ tí wọ́n bá ti pèsè fún ìyá ọmọ bẹ́ẹ̀ náà wọ́n pèsè fún ọmọ náà látara pé ẹni tí wọ́n ń pèsè fún ìyá látara pé ìyá bímọ ni ní àsìkò ìgbà tí wọ́n bá ti bímọ èrè bóun wọ́n pèsè wọn tún nábìlì máa ru wọ́n fún wọn ní tí wọ́n jẹ kán fún wọn ní tí wọ́n mu wọ́n pèsè fún wọn ó túmọ̀ sí pé ìwọ́n mú jẹ ọrùn bàbá ló wà ìyí tí ó mu ìyí tí ó wọ̀ ibi tí yóò gbé ọrùn bàbá rẹ̀ òun náà ni yóò wà eléyìí ó jẹ́ ojúṣe gbòógì tí bàbá máa ń ṣe lórí ọmọ àwọn náà sì mọ̀ yín pé a máa wáyé lẹ́kọ̀ọ́ kan kí bàbá gan tó fẹ́ sáfẹ́rẹ́ díẹ̀ tí màmá náà wà rẹ́ kí bàbá wọ́n wà ran bàbá lọ́wọ́ lórí ẹ̀ eléyìí ni kì í ṣe nǹkan tí èyí tó pamọ́ bó ṣe wulẹ̀ fún mọ́ àmọ́ ta ni ó jẹ́ ojúṣe fún láti lè ṣe bàbá ni kìí ṣe ìyá ẹ wá rí iṣẹ́ mẹ́ta tí màmá ṣe tí bàbá ò lè ràn án lọ́wọ́ lórí ẹ̀ láti lè ṣe alákọ̀ọ́kọ́ òun náà ni gbígbé oyún oyún oṣù mẹ́sàn-án màmá náà máa ń gbé àwọn màmá wa àwọn náà rù wá lọ káàkiri wọ́n rù wá bọ̀ débi pẹ́lú míì ẹlòmíì tún lé lóṣù mẹ́sàn ẹlòmíì bí oṣù bíi mẹ́wàá ni ẹlẹ́mìí jù bẹ́ẹ̀ lọ ẹlẹ́mìí tọ́dún kan tó jáde kúrò kò sí bí bàbá ti lè ran ìyá lọ́wọ́ lórí eléyìí yá ok ọmọ tábì eléyìí ò mọ̀ wọ́n rí gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lóyún yẹn jẹ́ bẹ́ẹ̀ lé oyún eléyìí ò lè rọrùn bó ṣe wulẹ̀ kó mọ eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́ tí màmá fi wà entitled sí dáadáa àkọ́kọ́ àbí dáadáa mẹ́ta tí kó kọ́mọ tó lè ṣe ọkọ̀ fún bàbá ẹlẹ́ẹ̀kejì òun náà ni bíbí ọmọ bíbí ọmọ bíbí ọmọ ó yàtọ̀ sí lílóyún rúru ọmọ ìsọ̀kalẹ̀ ọmọ ó yàtọ̀ jàmá iṣẹ́ ńlá ni ìnira ńlá ni abẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo àwọn obìnrin tó ń bẹ nínú oyún wọn bá wa sọ wọn láyọ̀ àti ní àlàáfíà kágbóhùn ìyá kágbóhùn sọ iṣẹ́ ńlá ni tí bàbá ò lè ran ìyá lọ́wọ́ lórí ẹ̀ bó ṣe wulẹ̀ fọmọ eléyìí jẹ́rẹ́ kejì ẹlẹ́ẹ̀kẹta òun náà ni fúnfún ọmọ lọ́mú fúnfún ọmọ lọ́yàn fúnfún ọmọ lóúnjẹ gbáàyà kò sẹ́ni tó lè ṣe eléyìí àfi ìyá nìkan Allahu akbar torí ẹ̀ kó ṣe olè kí bàbá kó sanra tó kó nígẹ̀ tó kó nígbàyà tó kó lọ́yàn tó kì í ṣe oúnjẹ ọmọ oúnjẹ ọmọ òsín bẹ́ẹ̀ nítorí ọmọ oúnjẹ lára gbáàyà màmá òun ló wà eléyìí ètò tó pa mọ́tò gbogbo wa àtàyè tó jẹ́ wírì ó mọ̀ bọ́lẹ̀ bó ṣe rí nù ká má ti sọ ẹ̀ńdàlùfàlà lọ́dọ̀ àwọn làkàyè torí àwọn nǹkan mẹ́ta yìí ìsìláàmù appreciate lára gbogbo ẹ̀dá àmọ́ pè ní màmá onanabi sallallahu alayhi wa sallam ẹni dáadáa mẹ́ta ni wàá ṣe sí màmá rẹ̀ kó o tó ṣe dáadáa ẹyọ ọ̀kan fún bàbá rẹ̀ àpẹẹrẹ ẹrú ẹ̀ òní pé ọmọ ó ní forty thousand lọ́wọ́ tó fẹ́ pín láàrin bàbá àti ìyá rẹ̀ àmì pín dọ́gbandọ́gba àmì fún ọmọ twenty thousand tọ́wọ́ fún bàbá ní twenty thousand àmì ṣe bẹ́ẹ̀ àbíká ní bàbá mi ok gba gbogbo forty thousand bọ́pọ̀lọpọ̀ sí máa ṣe ń ṣe nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ fún bàbá lówó ẹ̀ ẹ̀fùn náwó lórí ìyá wa rárá bẹ́ẹ̀ kọ́ ẹ̀tọ́ oníkálukú òun ló oníkálukú bóun ló ti wá pín wá fún ìyá rẹ ní thirty thousand naira wá fún bàbá rẹ ní ten thousand jẹ̀mọ́ in fact bàbá tún láǹfààní láti tún struggle láti tún rí àlékún lórí tọ́mọ fún ilé ìjọpọ̀lọpọ̀ obìnrin láǹfààní ẹ̀ obìnrin láǹfààní ẹ̀ òbí rẹ ti ń pín ogún ọkùnrin ó gba ìlọ́po méjì ní gbèdé tóbìnrin kan bá gba ẹyọ kan ọkùnrin ó gba méjì two ratio one wọn ni wọn pè tòdókò obìnrin nìyí tó ń fẹyọ kan yóò tún láǹfààní àti gbà nígbò míì níbi tó ti gbà òun náà ní lára ọmọ tó bá gba mẹ́ta lọ́dọ̀ ọmọ rẹ̀ fún ẹyọ tó wà lọ́wọ́ ẹ̀ ó di mélòó ó di mẹ́rin bẹ́ẹ̀ sì ni bàbá mi ò mọ ọdẹ tí ẹyọ kan lọ́dọ̀ ọmọ rẹ̀ tó ń bá gbẹyọ kan fún tó bá gbẹyọ kan lọ́dọ̀ ọmọ tó ti fún méjì dídí ẹ̀ ó di mélòó ó di mẹ́ta ẹ wo òfin ọlọ́run ọlọ́run àtúbọ̀rọ̀ torí ẹ àwọn òbí wa méjèèjì ká ṣe dáadáa sí wọn màmá wa bàbá wa ó dọwọ́ wọn ìyá rẹ kì í ṣe àjẹ́ bàbá rẹ kì í ṣe ṣe oṣó fi dáadáa sí ìyá rẹ ibi ìmọ̀ tójú bọlé ìmọ̀ gbọ́gbọ́ tó gbọ́ ìmọ̀ fi ọ̀rọ̀ lọ àwọn ẹ àwọn títí wọn ti bàjẹ́ kọ́lọ́kó sàánú ọkọ́lọ́mọ yá sí ìmọ̀ràn gbà onímọ̀jẹ́kẹ́lẹ̀ míì kó sọ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ bí ọ̀tá rẹ̀ ẹlẹ́mi ò mẹ́tò lè fọ̀rọ̀ lọ wọ́n ní orí àgbàlagbà ní rìn títì ló bá lọ bá ẹ dákun fún mi nímọ̀ràn yorùbá ní a ó bóyá ẹ bóyá wèrè ló ti dé lẹ́wù tó fi rìn káàkiri torí pé ní àbádàgbà lé lórí náà ní máa ń dàgbà ntí a bá dàgbà lé lórí ní máa bá ní dàgbà àwọn lábàá bá sọ pé mo ṣáàbà àlàsí ń ṣáàbà àlẹ́ yìí ntí a bá dàgbà lórí a máa bá ní dàgbà yorùbá náà máa ń sọ wẹ́ẹ̀ òde yorùbá náà ntí a bá dàgbà lórí náà máa bá ní dàgbà ẹlòmíín bẹ nínú àwọn àgbàlagbà míì jama kò sẹ́kọ̀ọ́ kò sí làákàyè kò sóye kò sí mọ́ kò sí ọmọlúwàbí kò sí wà torí pé ó lọ́jọ́ orí torí pé ó jẹ́ ó ní ọjọ́ orí ó ti dágbàlagbà ẹni tó dàgbà tó lọ bá tó lọ fọ̀rọ̀ lọ orí kí ló mọ̀ tó dàgbà lé lórí lórí wèrè ni lórí ìwà burúkú ni lórí ìmúkúmu jẹkújẹ ọ̀nàbẹ̀nàdán òun ni ìdí yẹn bá sì ní náà nìyẹn máa ní òun ànílà náà ní ìdí yẹn bá ní náà nìyẹn máa fún yàn bí yẹn bá lọ bá wèrè kó fóun ní mọ́ra ìjọ́ mọ̀rí lọ́dọ̀ wèrè náà ìmọ̀ràn wèrè náà ni ní ẹ̀bá lọ bá ọmọ tí kó fún un nímọ̀ràn nítorí máa retí lọ́dọ̀ ẹ̀ ìmọ̀ràn ọ̀mùtí náà ni jẹ̀mọ́ kò ṣe rí nìyẹn torí ẹ̀ mọ́mọ́ tuntun wọlé tí ó fi wá sọ bàbá rẹ̀ di oṣó ó mú ìyá rẹ̀ gẹ́gẹ́ bí àjẹ́ fún àwọn méjèèjì ni wọn ò lọ síwájú àwọn náà jẹ́ kí n rọ́mọ bí àwọn náà jẹ́ kí n níyàwó ní àparí yunifásitì àríṣẹ́ láti gbọ́ ọdún mẹ́rin bọ̀dá lọ béèrè wọ́n ní ìyá wa ló kí ni ààrẹ fẹ́ fi eré dìde torí ọ̀dọ̀ wọn wọn ká ṣe dáadáa sí àwọn òbí wa ọlọ́ni ọgbà ọlọ́pù káàlá ta'budu illa iyyah wa bil walidayni ihsana ọlọ́run àwọn òbí yìí ọ̀dọ̀ wọn yìí ẹ̀ṣẹ̀ dáadáa sí wọn. gbogbo nílàáká ìláyé àti mùsùlùmí àti kèfèrí àtẹni tó mọ ọlọ́run àtẹni tó mọ ọlọ́run oníkálukú gbà pé ìyẹn máa ṣe dáadáa sí bàbá ẹni ìyá ẹni àwọn tí wọ́n ṣe atọ́nà ẹ̀ ní wáyé kò sólà káyè kan tó takò àmọ́ tí ìsìláàmù ti ní ìsìláàmù tí wọ́n tó fi tó tó fakọ yọ ibi tí ìsìláàmù tó ti lékè òun ni pé ìsìláàmù tún kọ́ wa bá a ṣe pín ẹ̀tọ́ oníkálùkù fún wọn bá a ṣe pín dáadáa yẹn láàrin àwọn bàbá àti màmá tó sì dájú pé òun làákàyè kan ò ní gbọ́ ó ní kò rí bẹ́ẹ̀ òun ni three ratio one tábà sí dáadáa sí òbí wa méjèèjì á sì ní three ratio one yóò gba mẹ́ta tàbí ògbẹ́yọ̀ kan bá a ṣe máa ṣe nìyẹn eléyìí ni ọ̀rọ̀ tó rinlẹ̀ tó sì lálàáfíà alimam malik rahimahullahu ta'ala òun ṣe òpinya láàrin àṣẹ bẹ́ẹ̀ sì ni àṣẹ àṣẹ àṣẹ tí wọ́n fọ ọmọ láṣẹ àti kí ọmọ kó ṣe dáadáa sóbì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ká má ṣe gbé síra wọn tó bá ti débi ọ̀rọ̀ àṣẹ tàlàkà ni ó pọn tàlàbí àṣẹ rẹ̀ lé lórí ara wa nínú àwọn méjèèjì bí àwọn bá pa wá láṣẹ àgbọ̀dọ̀ mọ́ tẹ̀lé bàbá wa pa wá láṣẹ àgbọ̀dọ̀ mọ́ tẹ̀lé àṣẹ nìyẹn nǹkan báyìí lọ sí bàbá rẹ̀ ló yá délẹ̀ ta lọ fàbọ̀ o gbọ́dọ̀ mọ́ o gbọ́dọ̀ ohun sí bàbá rẹ̀ lẹ́nu gbogbo tó dijọ́ mi ọmọ ní bóyá délẹ̀ lọ́mọ lọ́pọ́n mi ó gbọ́dọ̀ fohùn sí wọn lẹ́nu ó gbọ́dọ̀ tẹ̀ láti àwọn méjèèjì àmọ́ nígbà míì àṣẹ bàbá àmọ́ wa bá wa nígbà tí àṣẹ ìyá náà tún wá bá wa ní ìjókòó kan náà lórí ìjókòó kan náà bàbá rẹ ní o ṣe Mama rẹ ní o má ṣe màmá rẹ ní o ṣe bàbá rẹ ní o má ṣe èwo ló wà tẹ̀lé ìfúnni méjèèjì so ìyàtọ̀ wà láàrin ìtẹ̀lé àṣẹ òbí àti kọ́mọ ti dáadáa sí òbí kọ́mọ ti dáadáa sóbí ọmọ ò ní ṣe dọ́gbandọ́gba o ní tí ó ṣe yóò fún màmá ní ẹ̀tọ́ títí ẹ̀ ìlọ́po mẹ́ta bàbá yóò fún wọn ní ẹ̀tọ́ tuntun wọn ẹyọ ọ̀kan nítorí ọmọ ó ṣe nìyẹn ọmọ ò ní ṣe pé ẹ ẹ eh, ìyẹn gba ẹ eh, one million báà eh, kí ẹ lè fowó ṣe náà ẹ lè fowó ṣe thirty thousand àìṣe báwò ọ̀yàn máa ń ṣe bẹ́ẹ̀ àìṣe báwò àfi tí màmá wa bá dá wa padà sọ́dọ̀ bàbá wa hmm. orí ètò pé mi yẹn lọ fún ọkọ mi lọ fún bàáyí láti nú bẹ́ẹ̀ ìbò kékeré wọ́n bá ṣe bẹ́ẹ̀ tọ àwọn náà fẹ̀tọ̀ wọn lè gbà ìyàtọ̀ ń bẹ láàrin àṣẹ àti ẹ̀tọ́ ìṣẹ̀tọ́ àti ìtẹ̀lé àṣẹ tó bàbá ló ní àṣẹ lórí ọmọ ju màmá lọ bàbá ló ní àṣẹ lórí ọmọ ju màmá lọ kódà màmá náà ń bẹ nínú ẹni tí ọkọ pa láṣẹ bẹ́ẹ̀ bàbá rẹ ní kó dìde ìyá rẹ ní kó jókòó a bí bàbá ó bá lo àṣẹ rẹ tán ẹyin méjèèjì ló yẹ dìde àbí ẹ̀yìn méjèèjì ó yẹ dédé ọlọ́run fasọ́ọ̀lì ṣáàtì fáàmì ṣáàtì ṣáàtì bọ́ọ̀sì lọ́gbà ìgbìmọ̀ àbẹ̀bọ̀ ọ̀lọ́ ọlọ́run ẹ̀rí ẹ̀yìn obìnrin rere ìyàwó dáadáa nínú àmì tẹ́ẹ̀fín jó obìnrin rere lọ́dọ̀ ọlọ́run òun náà ní kọ́ni ṣáàtì ìtumọ̀ rẹ̀ mùtìrátù lè àzíwájìhìn mùtìrátù lè àwọn àmì àzíwájìhìn wọn mọ̀ tẹ̀lé àti àwọn ọkọ wọn so mọ̀mọ́ ò ní àṣẹ kan tí ó pa ọmọ nígbà tí bàbá bàbá bá ti sọ pé òun ò fọwọ́ sí i tí bàbá bá ti sọ òun labẹ́ gé lórí ọmọ terms of authority command bàbá lónìí but Imam Malik rahimahullah ta'ala àwọn ò rí báwọn àwọn rí i pé rárá àwọn méjèèjì náà ló gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ wọn àwọn méjèèjì ló gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ wọn bí ó sì tẹ̀lé bàbá ló sì tẹ̀lé àṣẹ màmá káwọn mú àpẹẹrẹ kan wá ẹnìkan tó máa máa lè kọ́ rahimah allah ta'ala ó ní yá àbá abdullah ó ní ọmọ ọmọ bẹ ní bàbá bẹ ní sudan ọmọ wà ní ìyá ọmọ ìdínà so bàbá sọ fún ọmọ ẹgbẹ́ ọ̀yà wá bá mi ní sudan bàbá mi ní ìlú ọmọ ní ògbọ́dọ̀ lọ bàbá ní kó wá ọmọ ní kó mọ̀ lọ ó wá bí wàhálà lẹ́rìn ọmọ táwa ní kí n tẹ̀lé ní àwọn méjèèjì ó wá lọ bá alimam malik rahimahullahu ta'ala ó pé ìwọ ọmọ malik bá bá bá bá yóò ṣẹlẹ̀ ọmọ malik ní àti àbáàkà wàlà tààfin ummak àti àbáàkà tẹ̀láṣẹ bàbá rẹ o wàlà tààfin ummak mọ́ sì ṣẹ̀yà rẹ̀ tẹ̀lé àṣẹ bàbá rẹ̀ wọ́n sì yapa màmá rẹ̀ bẹ́ẹ̀ ló jẹ́ pé tí wà lára ẹ méjì rí màmá lè kéde pé gbogbo ọ̀nà tíyàn bá lè gbé gbà káàfù rí ọdún àwọn méjèèjì ní káàkiri ẹgbẹ́ ẹ̀kọ́ ń bẹ lábẹ́ wọn ni pé sọ fún màá rẹ̀ máa mi má fi mú dákun bàbá mi ló ń pè mí jẹ́ ń jẹ́ pé wọn mi ìfọ ohun tí yín náà gbogbo àwọn àwọn ọ̀rọ̀ àgbà àwọn àgbékalẹ̀ tó dáa àwọn ọ̀rọ̀ tí yẹn fi máa ń mú yàn wálẹ̀ ó sọ fún ìyá ìyá rẹ̀ rẹ̀ àbọ̀tìgbọ́ alákòó bẹ̀mí ni ó wọn kò ní máa mì alákòó bẹ̀mí ni ó torí pé wọn pé ìgbáyà mi ló ti jẹun kíní kan inú ilé òkun mi nílé rẹ kíní kan máa mi ní àìdáàbò mọ́tò inú rẹ̀ lọ́ọ́lọ́ọ́lọ́ tẹ́lí pé kò tako àṣẹ ìyá kò tako bí mo máa lè kí n sọ ní ìwọ́n náà táà sí ó bá má ṣe ìyá rẹ̀ látara tó fẹ́ tẹ̀lé àṣẹ bàbá rẹ̀ ṣùgbọ́n a bá wù á rí i pé kí oúnjẹ kíkì kíkì tó tó jìdò ó ń bẹ ní ọ̀rọ̀ mọ́ mọ́lìkì àmọ́ tó ti bẹ́ẹ̀ wọ́n ní oko ilé ìjọba tọmọ kó mọ́ làálàá bàbá lọ bàbá bọ̀ bàbá wa òun náà ni aláṣẹ lórí wa torí pé ìyàwó gangan fúnra wọn àwọn náà nìyí wọ́n bẹ lábẹ́ àṣẹ bàbá wa torí ẹ̀ àwọn méjèèjì tó tọwọ́ wa ká tù wọ́n nínú ká fa ìyọnu wọn gbogbo tá a bá mọ̀ ká lè ṣe dáadáa sí wọn jàmá mọ́jà aṣa wọn rẹ̀ ló ń jẹ́ ní ní owó ni ní ìmọ̀ràn ni tó fi mọ́ wà lùjẹ́ náà bá a bá ti ń gòkè nínú àgbọ́yé nínú ọ̀rọ̀ ẹ̀sìn ká máa gbìyànjú bó làwọn ìyá wa ọmọ bàbá wa náà bóyá àwọn náà ṣe máa gòkè pẹ̀lú wa gbogbo wa tá a bá ṣe bẹ́ẹ̀ nígbà tá a ṣe kúrò lẹ́yìn á padà dèrò àlùjánnà papọ̀ á máa ríra wa nínú àlùjánnà á máa kíra wa á máa tún bára wa lò á tún máa so ẹbí pọ̀ bá a ṣe ń so pọ̀ nígbà tá a gbẹ láyé á tún máa so pọ̀ nígbà tá a bá wà nínú àlùjánnà kọ́lá kò ṣe é rán bẹ́ẹ̀ fún kálukú wa. وعنه النبي صلى الله عليه وسلم bákan náà abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu ó ní anabi sallallahu alayhi wa sallam ní rọ́ọ̀kìmá ànfù rọ́ọ̀kìmá ànfù rọ́ọ̀kìmá rọ́ọ̀kìmá ànfù anabi ní a ah, ọlọ́run ó fi inú rẹ̀ gbólẹ̀ ẹni pé ọlọ́run ó yẹ̀yẹ́ rẹ̀ ní ọjọ́ àlùkìyàmà anabi sọ gbólóhùn yìí lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run ó yẹ̀yẹ́ rẹ̀ lálùkìyàmà ọlọ́run ó yẹ̀yẹ́ rẹ̀ ọlọ́run ó yẹ̀yẹ́ rẹ̀ man adaraka àdọ̀wẹ́yì inda al-kibar gbogbo ẹnikẹ́ni tí bàbá rẹ̀ ó gbọ́n dúmọ́ pé bàbá òun ti dàgbà màmá òun ti dàgbà ẹni pé kò kún kékeré ó dàgbà tó fi mọ bàbá rẹ̀ ìyá rẹ̀ nígbà tó bàlágà sí bàbá rẹ̀ ìyá rẹ̀ ń bẹ láyé àdúgbò òkèrè gíma bóyá kan nínú wọn ló wà láyé ni àbí àwọn méjèèjì pàlàmìlíàdókòrò jẹ́ náà ẹni lè kò wá mọ ohun tó lè ṣe fún àwọn méjèèjì tí ó fi tara àwọn àlùjẹ́nà kò mọ́ kò mọ ohun tó lè ṣe tí ó fi tara àwọn méjèèjì wọ àlùjẹ́nà ànábì ní sallallahu alayhi wa sallam ọlọ́run ọba nìyí ọlọ́run fi mú ohun gbó rẹ̀ ọlọ́run ó yẹ̀yẹ́ rẹ̀ ọlọ́run ó ti dírẹ́sì rẹ̀ ní gbagba tá a lè kéya náà ọ̀rọ̀ ńlá lélẹ́ ìjàmbá mùsùlùmí ẹ̀kọ́ nù fún wa wípé ẹ̀tọ́ tó yẹ ká ṣe fáwọn òbí wa a gbọ́dọ̀ má ṣe fún wọn bẹ́ẹ̀ ni gbogbo náà ti ń pè ní ìfara ní ìnira kò gbọ́dọ̀ wá látọwọ́ wa sọ́dọ̀ àwọn òbí wa tó bá tún jẹ́ ẹ̀dùn ọ̀tàn táwọn òbí wa a gbọ́dọ̀ gbìyànjú bó láti sọ di ìdùnnú bó láti jẹ́ kí wọ́n rẹ́rìn-ín ní dèédé ntágbára wa bá gbé a gbọ́dọ̀ ṣe fáwọn òbí wa jẹ̀mọ́ ìsìláàmù ẹ̀sìn àlàáfíà ni lára àlàáfíà ìsìláàmù òun náà làwọn náà rí i ó láti fi ìjẹ́dọ̀ sí bàbá wa ìyá wa kódà bí wọn bá sí láyé àbí kan nínú wọn ò sí láyé á tún kọ̀ǹtínú dáadáa tí a tún máa tètè wọn ọ̀nà méjì òun ni ọmọ fi máa ń ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ tí wọn ò sí láyé bàbá rẹ̀ ní ìyá rẹ̀ ní àbáwọn méjèèjì ọ̀nà méjì lọ́mọ fi máa ń ṣe dáadáa sí wọn ọ̀nà àkọ́kọ́ òun náà ni gbogbo tí wọ́n bá ń ṣe láì mọ ronú bàbá rẹ tó ronú ìyá rẹ nínú dáadáa o gbọ́dọ̀ mọ̀ pé lára ọ̀rọ̀ tá a fi ń ṣe dáadáa sókè ni tó bá rí bẹ́ẹ̀ ìjọsìn tí wọ́n rẹ̀ ń jọ́sìn fọlọ́ ìlú wákàtí mọ́ra àná tó ń kí ààwẹ̀ tó ń gbà dáadáa tó ń ṣe ìnáwó tó ń ná sójú ọ̀nà ọlọ́run ìṣe dáadáa sáwọn ènìyàn máa tòdodo ìjìnà sí àbòsí ìjìnà sí tẹ̀bẹ̀lẹ̀ fún gbogbo àwọn nǹkan tí ò dáa tó ń jìnà sí tó ń sọ ara rẹ kúrò níbẹ̀ ládẹ́wò lọ́mọ bá bàbá rẹ àti ìyá rẹ tí wọ́n ṣe atọ́nà rẹ wáyé torí pé irúpa rẹ irúpa wọn òun ni ètí wọ́n fi ilẹ̀ lára àwọn àṣàr àwọn traces sábà wọn bàbá nísìnyí tó bá ti rí ọ wọ́n ti rí bàbá náà nù wọ́n sì wá ìyá tó bá ti rí ọ wọ́n ti rí ìyá náà nù so ìjọba wa fi ń bí sílé táà ti ń bá àwọn èèyàn lò jẹ̀mọ́ tó bá kún nǹkan tó dáa ni àwọn bàbá wa màmá wa tí wọn ò sí láyé mọ́ ìwé òdùnnú yóò lọ máa dé bá wa lọ́dọ̀ ọlọ́run a lọ máa dé bá wa ní bàdúrà pé à ah, ọmọ yín báyìí ló máa ṣe ọmọ yín báyìí ló máa ṣe mànàbí sallallahu alaihi wa sallam fi ní idha mata ibnu adam wà á nìhu àmàlú ilẹ̀ ní sẹ́lẹ̀fẹ́ tọmọ ènìyàn bá ti lè kú gbogbo tí máa ṣe tí máa tara ẹ̀ gbogbo tí wọ́n ti tí wọ́n tara ẹgbẹ́ aládá kò ní lè ṣe mọ́ o àbí à ń kírun là ń gba aládá à ń gbá àwẹ̀ là ń gbẹ̀san rẹ̀ à ń ṣe dáadáa sáwọn èèyàn là ń lè ṣe à ń retí èrè lọ́dọ̀ ọlọ́run sáàbà tí wọ́n ti láyé mọ́ ń kọ́ à lè kírun mọ́ kò sí ládà mọ́ à lè gbàwẹ̀ mọ́ kò sí ládà rẹ̀ mọ́ torí tí ó bá ṣe ló gba ládà rẹ̀ adájọ́wá ní ṣùgbọ́n o àwọn nǹkan mẹ́ta kan bẹ táàbà sí láyé náà táà láadáa wọn ó sì tún máa tẹ̀síwájú yóò máa wá bá wa nínú ẹ̀ wàlàdé sálẹ̀ òun náà ni ọmọ rẹ tóbi fitáyé yéde ìrẹ̀lẹ́hùn tó wá ṣàdúrà fòdù tó túmọ̀ pé ọmọ tí yẹn bá fitáyé gbogbo tọmọ máa ń ṣe ní ọ̀rọ̀ tó ń gbégbèsẹ̀ ń dáadáa ládàá rẹ yóò máa bá bàbá rẹ àti ìyá rẹ tí wọ́n ṣe àtọ́nà rẹ̀ wáyé ọ̀hún náà ti mọ̀ lọ́dọ̀ àwọn ńlá káyìí náà lórí ọ̀rọ̀ àlámẹ́rẹ̀ ayé bó ti rí náà nìyẹn ọmọ mi ń jẹ èrè ìwà dáadáa àwọn bàbá rẹ̀ bàbá rẹ̀ sí láyé sí láyé dáadáa tí wọ́n wù sáyé ń lọ ọmọ mi ah, ọmọ alágbádá náà yìí ó ah, náà ni ah, wọ́wọ́wọ́wọ́ ayọ̀tọ̀ ó sì fún lówó kì í ṣe fóun ló ṣe o irun pa rẹ̀ ọláìfóun ni irun pa bàbá láyé òun náà fi ń san lẹ́sìn náà fi ń ṣe dáadáa sí bẹ́ẹ̀ náà ni tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ìwà burúkú tí ò dáa tó ń ṣe tó ń ṣe gbogbo ẹ̀ àwọn ló fàbùkù kan bẹ́ẹ̀ ni wọ́n fàbùkù kan òbí ètò tara wọn jẹ́bi àti tó bá dá sí àwọn òbí yìí bá ti gbìyànjú táyé mọ̀ pé ọ̀bọ̀n mọ̀ ẹ̀ ti gbìyànjú o ìyá rẹ̀ ti gbìyànjú o ṣùgbọ́n òun ló ya ti tiẹ̀ ó nìkan ló kù torí ẹ̀ gbogbo tó máa bá ń ṣe ládàá rẹ̀ máa ń lọ bá òbí ló jẹ́ sí pé oníkàlùkù wa kò dìgbà tá a bá gbọ́ pé à ń jókòó wá ṣàdúrà fáwọn òbí wa. ara ẹ̀ náà ni àmọ́ ọ̀rọ̀ rẹ tó bá máa ń parọ́ yọ irọ́ kúrò nínú ọ̀rọ̀ rẹ fún ọlọ́run lẹ́yìn náà fún àwọn òbí rẹ dáadáa tó bá ṣe òbí rẹ ó gba ó mọ àǹfààní nínú ìpín tó bá ṣe tó bá kírun òbí rẹ ó gba ládàá nílẹ̀ kó gba awẹ wọn gbà mbẹ kó dodo wọn gba mbẹ kó o sọ bí pọ wọn gbà tó dé torí pé aláwọn ni wọ́n ti pọ̀ rẹ wá sáyé bí ò sí wọn kò sí ọ ọ̀ràn ti pọ̀ rẹ wá sáyé ní tó kí ni wọ́n ní. Allahu akbar eléyìí jẹ́ ọ̀kan ẹlẹ́ẹ̀kejì òun ni gbogbo tí ọmọ náà bá wá ń ṣe tó fi ń sọrí òbí ládàá rẹ̀ nílò wọn bá òbí ládàá rẹ̀ nílò wọn bá òbí torí ẹ̀ lọ́gbà pé àwọn òbí wa ń bẹ láyé wọn ò sí láyé ká sì dáadáa sí wọn ká máa rántí wọn àmọ́ àwọn aláìjókòó à ń ṣàdúrà ọjọ́ mẹ́ta àdúrà ọjọ́ méje àdúrà ọjọ́ mẹ́jọ ogójì ọjọ́ àdúrà ọdún kan àdúrà bá ń yẹ yín òkú padà gbogbo eléyìí kò sí nínú ẹ̀sìn Islam àbá ń ṣe fìdáwù eléyìí ò sí lára ànájú wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ẹlẹ́mìí máa ní àwọn alùsùn náà pé iṣẹ́ àdúrà fókù à gbogbo táwọn gbé látàrọ yìí náà níbi ìpèsè ìlú ọ <laughs> alùsùnà máa ń ṣe àdúrà fòkù alùsùnà mi kọjá là níbi ẹ̀sìn ọlọ́run ọba ni bẹ́ẹ̀ ni mo ṣe àṣẹ ètò ìgbẹ́ náà bá ní kán dúró sí ni wọ́n dúró sí ìgbẹ́ náà bá ní kán má dúró sí kàn ní dúró síbẹ̀ nítorí bá ní ti pọ̀ lọ́rọ̀ òkú èyí tó lè ṣòkú láǹfààní làákàyè kọ́ àti máa gbé kalẹ̀ ní tá a fi máa gbé kalẹ̀ òun ni kí lọ́lọ́run sọ kí lọ́lọ́run sọ torí ọ̀rọ̀ ọ̀pọ̀ ni ọ̀rọ̀ kọ̀ọ̀kan ni kìí tí bàtà bá fẹ́ ṣe ra wa láǹfààní àwọn èèyàn tá à ń bẹ láyé bá ló ń jẹ́lé ẹni tí ò ní ààfin bá lówó ẹni tí ò ní ààfin bá láṣọ ẹni tí ò ní ààfin táwa náà fi mọ̀ pé àwọn ọ̀kan tá à ń fún wọn yìí yóò ṣe wọ́n láǹfààní ok oúnjẹ olùfẹ́fọ́kù aṣọ olófòókù tí ó lè ṣòkó láǹfààní àmọ́ àfi dọ́nà bá tọ́ka wa sábẹ́ bá tọ́ka wa sí eléyìí a máa ṣòfò láǹfààní eléyìí a máa ṣòfò láǹfààní àwọn arípẹ́nàdé sallallahu alaihi wasallam ẹnìkan kú dọ́kan rí ló bá pèpè ìdáhù ìdáhù ọjọ́ mẹ́ta ọjọ́ méje ọjọ́ méje ọjọ́ mẹ́jọ ogójì ọjọ́ ọyá ìyá ti ti dáhù fún ana máa la hu la ilaha illa la ààrí asàfùlà asàfùlà alámọsọlẹ alámọhàmẹdínwàsálẹ ààrí lè nínú àkọsílẹ̀ rárá bó ṣe wọlé tó mọ ìdáwó òkú àwọn tó ń ṣe láìláì lọ́la lè fi dáwó àwọn náà ni láìláì ilà láwù ẹni bá sọ láìláì ilà láwù láìláì ilà yóò wúlò fún ṣe pé ojú ń bẹ ẹ sọ láìláì ilà láwù ojú ń bẹ ẹ sọ wọn yìí báyọ̀ sọ láìláì ilà láwù wọ́n tó sọ wọn ló fi ní ilẹ̀ wípé òun jẹ́rìí pé kò sẹ́ni tíjọsìn tọ́sí lódodo àfẹnumọ́ bá ọlọ́ọ̀ ìtumọ̀ rẹ̀ ìran báyìí lẹ́rìí bẹ́ẹ̀ torí ẹ̀ àwọn eléyìí ni a gbọ́dọ̀ pọ̀jù dáadáa àwọn òbí wa ìdáṣe dáadáa sí wọn òpó tọ́lọ̀ bá fún wa ní kápá lágbára a máa fi rántí àwọn òbí wa láti máa ṣe dáadáa sí àwọn màmá wa àwọn bàbá wa dábàá fún wọn ní nǹkan àbá ti dáadáa sí wọn ká máa ṣe dáadáa ìlọ́po mẹ́ta sí màmá ká tó máa ṣe ìlọ́po kan fún bàbá eléyìí ni àlékún ọ̀rọ̀ ẹ̀sìn Islam وقال وعنه رضي الله عنه أن رجلا قال يا رسول الله ولا أكون قرابة النبي صلى الله عليه وسلم وني إن لقرابة أصلهم أو عصلهم ويقطعوني أو أولوني أو فاملي أو ملدي رافقي bóun ṣe ń súnmọ́ ويقطعوني òun ò fẹ́ jìnnà sí bó ṣe ń fẹ́ súnmọ́ wọn làwọn ń gbégbé tá àti ìrìn lódì àti pa òun ti wàhálà sínú ilé yìí wọ̀nyí sí ìhú ni àwọn ìsìnkú náà ilé yìí bẹ́ẹ̀ lòun tún ṣe dáadáa sí wọn àwọn tún fi aburú wọn ń ṣe sí òun wàhálà mọ̀mí ánìhùn wọ́n yẹ jẹ́ alónà alẹ́ yìí gbogbo tí wọ́n ṣe fún òun ní ìnira òun ṣe sùúrù òun ní farada òun farada síbẹ̀síbẹ̀ kọ́ wọ́n tún fi ìwà ìmọ̀kan ìwà ẹlẹ́ẹ̀lẹ́kọ̀ọ́ oná fi ń bá òun lò ọ̀pá anábì sallallahu alaihi wasallam wá ní lẹ́yìn fún jàkà náà kóòtù anábì ní tó o bá kúrò lórí ọ̀nà tó ń bá bá wọn lò sùúrù ìfaradà àlékún dáadáa tó o bá kúrò lórí ẹ̀ tó o ṣe ń kọ̀ntínú báwọn ṣe fẹ́ jìnnà sí ọ ìwọ súnmọ́ wọn báwọn ṣe ń fa burú kàn ọ́ wọ́n fi dáadáa ránṣẹ́ sí wọn báwọn ti ń fi ìwà aláìmọ̀kan bẹ́ẹ̀ lò wọ́n ń fi ìwà ẹlẹ́kọ̀ọ́ onímọ̀ olùgbà olùnífaradà wọ́n fi ń bá wọn lò anábì sọlọ́lá ọ̀tọ̀lá ni tó o bá kúrò lórí ọ̀nà tó ń bá bá wọn lò yìí ó ní fàkà ànàmà tó sí fòhún alimẹ́lì yóò máa dà gẹ́gẹ́ bí ẹni wípé ntí òun fi ń bá wọn lò òun náà ní kíni òun fún wọn ní ìwọ́jẹ́ òun fún wọn ní ìwọ jẹ ìwọ òun fún wọn ní ìwọ jẹ ni wala yazalu ma'ak min Allah ibrahim tó o bá ṣe kúrò lórí ìwà dáadáa tó fi máa wọn lónìí yìí lọ́mọdájú o wípé ọlọ́run ó máa ṣe àtìlẹyìn fún ọ ọlọ́run ó máa fún ọ yóò máa bí ẹ̀gá gbogbo aburú tó máa ń ṣe fún ọ lè kàn gbogbo ìnira tó ń sẹ́ni sí ọ bá ọ ọlọ́sùn máa gbé ẹ̀gá dípọ̀ lórí àlejò máa tó ń ta ara dáre lókùn ìgbà tí wọ́n náà bá wà tó fi ó ṣe sọ ni o tó túmọ̀ sí pé eléyìí ó jẹ́ ẹ̀kọ́ òun náà ni yẹn ni wípé bẹ́ẹ̀ kan máa ń ṣe aburú sí wa nínú àwọn mọ̀lẹ́bí wa jàmá fáà máa ṣe aburú sí dáadáa ni káwa ṣe fún tó bá léjò sí wa ká máa lé èkúté sí torí pé nílẹ̀ yorùbá wọn ẹni bá léjò sí ni yẹn máa lé èkúté sí ni wọn mọ̀ yìí pé nígbà míì aburú tí èkúté gan lè kọ́ fún yàn gan ó lè ṣe jù lọ ègún kí a máa jólé àbí ẹ̀sán láńtà ẹ̀sán kánú ègún tó bá tó bá fara gbà tó bá rọ́ọ̀lù bá ní ọjà bá báyìí tó bá bọ́ síbi àpẹẹrẹ àbúbọ́ síbi láìlọ́nù àbúbọ́ síbi aṣọ tó bá múná kò lè bá jóná kí ló dé kí ló jóná kí ló jólé ná ègún fèlè ìdùnnú ò lè dá wa lọ́gbẹ́ tó bá torí ẹ̀ ẹni bá lóbi èsì ọ̀hún má lè pèsè sí ẹni bá lórí sí ọ wọn má lè gànà sí o ti dáadáa ni kí wọn fi bá lọ dọ́là ọba fẹ́ nìyẹn ẹni bá fara ni wọn ìlú fara ni ẹjọ́ rí ọ sí òkè tó fámìlì rẹ wọn má dà lọ ìwọ orí ikí ìwọ orí ikí má má má ba lò pẹ̀lú fún fífẹ́ lò alábi sàlámà sọ ni fàkà ànàmà tẹ̀sífòhùn àwọn tẹ̀sífòhùn bẹ́ẹ̀ ó dàgbà tẹ pé èyí wọn pè bẹ́ẹ̀ ni pé eruku gbóná eruku gbóná fún wa mọ fosúnyàn lẹ́nu eruku ni kò dé jẹ yèèpẹ̀ ni kò dé jẹ ó tún wá gbóná gan ó gbóná débi pé tíyàn bá kó òrí síbẹ̀ yóò fẹ́ lè yọ àti wọn kó o sí lẹ́nu ìtumọ̀ ẹ̀ nìyẹn tó túmọ̀ sí pé ẹni ní ó ń ṣera rẹ̀ ìdùnnà nìyẹn eléyìí jẹ́ ẹ̀kọ́ lára ọ̀nà tá a máa ń gbà so mọ̀lẹ́bí pọ̀ ni a máa wáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní mọ̀lẹ́bí ò rí bákan náà lóòótọ́ ni àmọ́ mọ a rí àwọn kàtàǹkìrì nínú àwọn mọ̀lẹ́bí àwọn kọlọ́nà tí yóò máa wà torí pé ìwà wa ó lè má jọra wọn ẹlòmíín nínú àwọn mọ̀lẹ́bí ó yóò lọ a fẹ́ fi àjùlọ yẹn nìyí bí ṣàbòsí fún wa nínú àwọn mọ̀lẹ́bí wa. ẹlòmíì náà mọ̀lẹ́bí wa bóyá ọlọ́run òfin ní dọ́là fún àwa ọlọ́run òfin dọ́là fún àwa ó sì jù wá lọ lọ́dún orí àwa jù ó jù wá lọ àwa kéré sí ọlọ́run fún wa lówó ọlọ́run fún wa nígbà ó fún wa òun ni ọlọ́run òfin náà kí ní ẹnì yìí yóò sì mọ lára wa yóò sì mọ kórìíra wa yóò sì mọ táà fún gbà gbogbo nítorí mo sọ lẹ́yìn pé ah, mi ò mà búrò sí olórí burúkú àbúrò kò fún mi ní kankan rí a sì ń fún ní ìtọ́rọ wọ́n jọ jẹ́ lórí o jẹ̀mọ́ kò sí mọ̀lẹ́bí yìí bẹ́ẹ̀ ti mẹ̀sí sí tó bẹ́ẹ̀ ti pààyàn ọlọ́run ọba tó àwọn kankan bẹ tẹ́ pé tọ̀ èèyàn ní èèyàn gbọdọ̀ mọ́ máa retí ẹ̀ nínú mọ̀lẹ́bí nínú ẹ̀ ìlara ìlara envy a máa ṣẹlẹ̀ mọ̀lẹ́bí àwọn anábí ọlọ́run a máa ṣẹlẹ̀ gbọ́dọ̀ dẹ̀dẹ̀ mọ̀lẹ́bí àwọn anábí ọlọ́run àpẹẹrẹ anábí wa yakub anábí yakub aleyhi salatu wa salam òun ló bí yusuf aleyhi salatu wa salam òun ló bí bunyamin gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu àwọn ọmọ rẹ̀ ẹ́ tí àwọn apá kan àwọn ọmọ fi dìtẹ̀ lórí anábí wa yusuf aleyhi salatu wa mọ̀lẹ́bí náà ni nígbà bíi bá nàbí yusufu lò àyèfi bá mọ̀lẹ́bí ẹni lò ó lẹ̀ ń tìjì mọ̀lẹ́bí gan àyèfi bá lò kámọ́ tí wọ́n sọ mọ̀lẹ́bí ẹni. àmọ́ bí a bá fi ń pé méjì tọ́mọ ènìyàn bá fi lè pé méjì o ò lè fẹ́ yálà ó jẹ́ mọ̀lẹ́bí o ìṣe mọ̀lẹ́bí o ò lè fẹ́ kí ni náà ìlara kèéta àjùlọ ìtìgàgbága o ò lè fẹ́ láyéláyé tó bá ti lè pé méjì fún àìgbà tọ̀lẹ́ ni àwọn bá wáyé wa bóyá lẹ́gbẹ̀ẹ́ kóra yín jọ tí wáyé lẹ́gbẹ̀ẹ́ kóra yín jọ bá sọ bára kan yín wá ni jẹ̀mọ́ ọlọ́run àánú ọlọ́run gbà àánú ọlọ́run gbà tán wọlé tí wọ́n tilẹ̀kùn mọ́rí tán wá jáde tán wá rẹ́ni jáde wọ́n ní bàbá wọn tó dúdú ọ̀rọ̀ tó dẹ̀ nígbà míì bí tó lè dé pé ìjọ rẹ̀ yóò nípọn ìjọ rẹ̀ yóò yí okùn ìjọ rẹ̀ yóò yí débi pé àti nìkan bẹ́ẹ̀ gé kò ní rọrùn àáfi ìtìtọ́ síra wa lójú bẹ́ẹ̀ ni ẹ̀nà ọ̀rẹ́ mi yìí láti ìgbà tó fi dúwà tó fi dúwà lẹ̀ ní kókó àti dọ́sọ̀rọ̀ yẹn bọ̀ tá a fi dàgbà yìí kódà àwùjọ ara wa rí alábòsílẹ̀ ìlú ní ìlú. tí ó dá bẹ́ẹ̀ ni ó dá one million percent ni àbóhùn ló dá one million percent. yóò níbi tẹ́nìkan ní kọ̀ọ̀kan ní yín ti kù sí tẹ́sì yẹ kẹ́ pẹ̀lẹ́ sàkíyèsí. àmọ́ nígbà tá a bá fi tọ́lẹ̀ wa bá jẹ́ alábòsí àbóṣàbòsí kan adáwọ́bù òun náà ṣe náà àbóhùn náà dọwọ́bù ọ̀rẹ́ wa mú un ọ̀rẹ́ tó eléyìí ọ̀tá tọmúra wọn lọ́rẹ̀ẹ́ nù kámọtì wa sọ mọ̀lẹ́bí tó gbogbo ẹnikẹ́ni nínú mọ̀lẹ́bí wa tààlà ni kò sí mọ̀lẹ́bí tí ò sí wàlúwàhì kò sí kò sí mọ̀lẹ́bí náà wọ́n ti jọ lójú kì í ṣe láàrin àwọn adúlú nìkan àárín àwọn èèbó wà bẹ́ẹ̀ wọn ládùbáwá bẹ́ẹ̀ àlèyìntàn bashar ọmọ ènìyàn ẹ̀mọ ènìyàn náà ni ìwà ọmọ ènìyàn náà lọmọ ènìyàn mọ ọgùn mọ́jọ ojú ọlọ́dún ṣùgbọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí tó lẹ́kọ̀ọ́ ẹni bá ní mọ̀lẹ́bí rẹ lọ́kùnrin ni lóbìnrin ni ó tú lọ ni àbóhùn ló tú ọ lọ ó bá láyé ni àbóhùn ló bẹ láyé ọmọ ìkan nínú àwọn ìyàwó bàbá rẹ ni àbí ìyá ló pa yín papọ̀ ni bàbá ló pa yín papọ̀ ni ọmọ olórogún ni ọmọ olórogún ni rẹ ohun tó ń kẹ́ pẹ́ra yín ohun jẹ́ mùsùlùmí lọ́lọ́run fẹ́ fún ẹni pé ẹni pọ̀ tá máa ń jìnà sí ọ wọ́n jìnà sí wọn tá máa ń fi ọ̀bọ lọ wọ́n sọ wọ́n rẹ wọ́n mú dáadáa ni kí wọ́n fi bá wọn lò gbogbo tọ́nà bá fún ẹ ní márùn lóye lẹ́kọ̀ọ́ lówó dárísìkì ní àsìkò nígbà láàyè náà fún wọn náà lé wọn lórí náà lé wọn lórí tọ́nà ọ̀fẹ́ káwá tẹ̀lé táwọn bá ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti ń jẹ wọ ìwọ ni wọ́n ń jẹ lẹ́yìn tó bá ṣe dáadáa sí wa nínú mọ̀lẹ́bí táwa náà wá ṣe dáadáa sí i jẹ́mọ́ àjọ ń so ẹbí pọ̀ àwọn méjèèjì ni ó ṣe àjọṣe dáadáa sí wa kò sí ẹkún tàbá ni yóò fún wa àìsàn tàbá ni yóò fún wa tó tó bá ní àwa náà fún àjọ ń pọnra wálé àjọ ń so ẹbí pọ̀ ìjó dáa nìyẹn àmọ́ níbi fẹ́ tó tọ̀ òun fẹ́ jìnnà sí wa ó ní kò fún wa àwa ní à ń fún òun jìyàn sí wa àwa ń sún mọ́ nítorí ẹ̀kọ́ òun náà fi bá wa lò làwa fi bá lò òun táwa fi wá bá lò òun ò fi bá wa lò oúnjẹ ẹwọ oúnjẹ gbèsè ọ̀dọ́ àlùkìyàmọ̀ yóò dá padà bẹ́ẹ̀ ni irú àwọn nǹkan ẹ̀jẹ̀ nìyí a máa fọ́ sábà bí ìfàsẹ́yìn fún ni lórí ọ̀rọ̀ àlámọ̀ ilé ayé torí ẹ̀ gbogbo mọ̀lẹ́bí rẹ̀ ó súnmọ́ ó ti mọ̀ sí ọ wọ́n bẹ tí ò sí wọ́n bẹ tó jìnnà ó ti wọ́n lọ àbá náà jù ọ lọ dáadáa ni wọ́n ṣe sí i níbi èdè agbára rẹ bá bí tí ìkápá rẹ sọ́ba ká. وعنه وعن أنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من أحب أن يرسط له في رزقه وينصح له في أثره فليصل رحمه متفق عليه النبي صلى الله عليه وسلم ولي من أحب أن كان من المسلمين تبني في أن يبسط له في رزقه وفي ọlọ́run tó fẹ́ adúlùdìkì rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run tó lékún owó rẹ̀ tó lékún gbàláyé rẹ̀ tó lékún àlàáfíà rẹ̀ adúlùdìkì ìnápẹ̀lẹ̀ rísù rísù ìṣòwò nìkan owó bẹ́ẹ̀ nínú rísù òun lówó kíyàn nílà káyì kó mọ̀rọ̀ gbé kalẹ̀ kó mọ̀rọ̀ sọ rísù ni kíyàn nílé rísù ni kó lọ́kọ̀ rísù ni kó lálàáfíà rísù ni àrísìkí ni gbogbo sọmọ ènìyàn tẹ́mi ọmọ ènìyàn máa ń jẹ́ ọ máa ń jẹ̀rán táàmù ó máa ń hùwà òun la rísìkí ànábẹ́rẹ́ nìkẹ́ni tó bá wá fẹ́ ẹ kọ́lọ́ba Allah subhanahu wa ta'ala kó fẹ́ àrídìkì rẹ̀ ọ̀nà jẹ́ ọ̀nà mú rẹ̀ làákàyè rẹ̀ àlàáfíà rẹ̀ kọ́lọ́ fún lékún ìfọ̀nbalẹ̀ rẹ̀ kọ́lọ́ fún lékún wàyí ń sọ aláhùnfin àkàrí tó sì fẹ́ kó láti pọ̀ nígbà tó wọ́n bá kúrò láyé òun ò fẹ́ dẹni gbàgbé òun fẹ́ máa jẹ́ ní ìrántí àwọn èèyàn táwọn èèyàn máa rántí òun ah ẹ̀rí olóògbé olóògbé òfin ló ṣeré yìí o lára ń parẹ náà àìsí láyé olóògbé rí máa bẹ láyé á ah, mo jẹ́rìí èèyàn dáadáa ìwọ tó máa ń fẹ́ ká máa fi dáadáa ròyìn rẹ lẹ́yìn ikú rẹ ànábi wá fún wa ní solution lórí rẹ kí ni kan náà faliyẹsẹl rahima faliyẹsẹl rahima ẹni tó mọ̀lẹ́bí rẹ tó ń jìnnà sí ọ mo mọ̀ jìnnà ó ń fi àìmọ̀ bẹ́ẹ̀ lù gbọ́ fi dáadáa bá mi kò mọ̀ sọ ebi bọ̀ ìmọ̀ sọ ebi bọ̀ a máa lékún arísìkì a máa fasábà bí kájú ẹni tó gbà lórí ọ̀rọ̀ ajé àmì ọ̀rọ̀ kankan balẹ̀ ìmọ̀ sọ ebi bọ̀ a máa fúnni ní sábàbí kẹ́mi ẹni tó tún gùn kẹ́mi ẹni tó tún gùn kíyàn lọ́jọ́ lórí àmọ́ bíi bẹ́ẹ̀ ni a máa fà á kódà kí èèyàn má jẹ mùsùlùmí bọ́lá ẹ̀jẹ̀ tó ń sọ ẹbí pọ̀ pẹ̀lú dáadáa ó ń sọ ẹbí pọ̀ ọlọ́run àmọ́ ẹ lọ dé ìrì ìṣẹ̀mí wọn. àwọn lẹ́gbẹ̀ẹ́ ọmọ abẹ́rẹ́ ah, bí wọ́n lọ́wọ́ ha wọ́n lóbi ká kọ fifty years bẹ́ẹ̀ ni mo ti fi kún fún ni mo ti fi fifty mi ó jẹ́ hundred látara kí ni ìṣọ ẹbí pọ̀ ṣùgbọ́n aṣọ ẹbí pọ̀ kì í ṣe ọ̀rọ̀ àṣà ọ̀rọ̀ ẹ̀sìn ni iṣẹ́ ẹ̀sìn ni ààfin sin náà òun ni wọ́n fojú àṣà wo tó bá ti fojú àṣà wo jama òun ní lè ṣe é toró ń bẹ náà mọ̀lẹ́bí mi jama la ilaha illallah wọ́n fi sùúrù tọ́ yẹn wọ́n fẹ́ lè kóró ẹ̀ ní èèyàn tábà ní ká wo ti kí wọn jama àníbi kan tá a lọ àbúrò bá fi yòókù tọ̀ òun jọ́sìn fọ́lọ̀ pẹ̀lú rẹ̀ ni àṣẹ ọlọ́dọ́lọ́ ń pẹ́ òun lélẹ́yìn ọlọ́run ló pẹ́ láṣẹ tó fẹ́ nípọ̀ tó bá ti wá owó yìí ló ti wọn. ẹgbẹ́ ah, náà wọlé sí mi jẹ́ pé wọ́n lè sọ̀yàn di ẹdun arinlẹ̀ gbogbo tó bá ti bá ná wọn lé wọn lórí náà nìyá ah, ó dìgbà tó bá tó dà sí ibi tí wọn kò tó ní mọ́ ẹ̀ nígbà wọn tó wá fi ọ́lẹ̀ wọn tó wá dá a bá ẹnìkan tí mo bẹ́ẹ̀ ṣe fún ẹgbọ́n rẹ̀ kan ìdáadáa sí gbogbo tí ẹ máa ṣe sí èèyàn jù bẹ́ẹ̀ lọ ṣe fún ẹ̀gbọ́n rẹ̀ síbẹ̀síbẹ̀ kọ́ ẹ̀gbọ́n ọmọ rírì rẹ̀ síbẹ̀síbẹ̀ yóò tún máa bàjẹ́ náà ni kò sí dandan fún mi kò sí àtàkà àbúrò mi aláìdáni ìṣòro pọ̀ kódà kò fún mi kankan rí ìyẹn ti ṣe bó ṣe fún lówó ló tún kọ́lé ló ṣe gbogbo ń dábúrò ṣe fún mi yìí ó kàn gbé tà ní ó sì nánà fún nà àmọ̀ sí àmọ̀ gbogbooro ó ṣe débi pétọ̀ padà wá dáná nínú dúkìá àbúrò náà padà wá ẹ ló padà wá tà láti láti yanjú àlàáfà rí ẹ àbúrò wa ní kankan mọ nígbà náà ẹ̀gbọ́n wa dé tọ́jú ẹ̀gbọ́n <laughs> ẹ̀gbọ́n ti tọ́jú gínú wọ́n ti tọ́jú ẹnu alẹ́ àmọ́ olúwa wa ti sọba alábòsí ọlọ́pàá wa gbé ẹ̀gbọ́n dìde padà ẹ̀ gbé àbúrò dìde padà ọlọ́pàá wa gbé dìde ibi tó bá ṣe ní dáadáa kódà kó kéré kí ọmọ náà gún kódà kó má ju ọjọ́ kan lọ kó má ju gbogbo kan lọ ọlọ́run nílò ẹ̀ládàá rẹ̀ ọmọ ìyá àmàlẹ́ mi sọ́ra lárọ̀tín káyọ̀rọ̀ yára ọmọ ìyá àmàlẹ́ mi sọ́ra lárọ̀tín ṣàrọ̀ yára tá a bá ṣe dáadáa ìbá kéré níbi èdè yèèpẹ̀ kan wóró yèèpẹ̀ kan ọlọ́run á gbà ó ní sàfúnú náà nìyí kò bá ìdí mọ́tò kó mọ́ àgbàládé ẹlẹ́gbẹ̀dá torí ẹ̀rọ wa jàmá mùsùlùmí ẹ̀sìn onítàkùn máa ń ṣe ìṣó ẹbí pọ̀ kì í ṣe àṣà àṣà kọ́ tábàdúkà wo tàṣà jàmá àníṣẹ́lẹ́ wọ́ o àpàdébì kan ládàwọ́ rẹ̀ dúró àmọ́ nínú ẹ̀sìn kò síbi tí wàá padé tí wàá dọ́wọ́ ẹ̀ dúró àfi tó bá ní kápá ló wọ́n wọ́n ikú ṣe mọ́ ìmọ̀ bí gbọ́jú tó tó bá lágbára a ní ìdí sẹ́bí pọ̀ aha ó fi sẹ́bí pọ̀ bẹ́ẹ̀ وقال وعنه قال كان أبو طلحة أكثر الأنصار في المدينه مالا من نخل وكان حب أموالي إليه برحاء أبو طلحة من الصحابة نجوى محمد صلى الله عليه وسلم فجاء من الأنصار àwọn sàábà tó ọmọ ìlú mọ̀dínà ni wọ́n àwọn tí wọ́n gbà wọn tó wá láti máka lálejò tí wọ́n sì bẹ̀rẹ̀ sí wọn. wọ́n ní ẹnìkan wọ́n bẹ̀rẹ̀ nínú wọn wọ́n pè ní àbú tọ́líhà ní wọ́n pè bàbá tọ́líhà ó ní owó ó ní owó rẹ̀ sì rí látara igi dèbídù tó ní tó pọ̀ bí àti àwọn ní igi mọ́ngòrò tí mọ́ngòrò bá ti wá wo èso yóò ka yóò ta ṣe igi dèbídù lòún ní tó pọ̀ tí wọ́n ti wá tó àsìkò tí wọ́n wá fẹ́ tí wọ́n wá fẹ́ tì wọ́n ta tẹ̀lé tẹ̀lé tó bẹ ti rí ilé ó ti pé ẹ̀kan fi ẹgbẹ̀wẹ̀ mọ́ndé ẹgbẹ̀wẹ̀ tó ọ̀dẹ̀ rí sínú ó dùn bá sọfá ẹlò àwọn míì tó jẹ́ mọ́tò bílíọ̀nù ní ẹ̀lẹ́ lárúbáwá òmí ò ní owó kankan tó ṣe di dèbí dùn lọ dèbí dùn nìkan nítorí ẹgbẹ́ lọ source of income ìpínlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ní ìbínú yẹn nìyí oyin ìran ló wà tá máa ń ka ìran ìran ìran ìran ìran ẹ̀ ní ká tó kéré sí igba two hundred species ìbínú two hundred species ẹ̀ máa kà ní ìran ìbínú so àbòtọ́lìṣà ó jẹ́ ìdájọ́ pé òun ló lóòjì fún àwọn àǹfààní látara dèbídùn wàkàrà hapù amúwálégé eléyìí ìgbà ẹ̀rọ ha ẹ̀rọ wọn gbọ́ ó ní àwọn pọ́pátì yẹn káàkiri igi òǹlì ó ti wọn káàkiri àmọ́ èyí tó nífẹ̀ẹ́ sí jù tó pọ̀ fẹ́ẹ̀mọ̀ tó dájú ní bí headquarter headquarter àwọn iléeṣẹ́ rẹ̀ eléyìí ni ó ń bẹ́ẹ̀ nígbà tí wọ́n pè ní bẹ̀rọ̀ ó nífẹ̀ẹ́ sí yẹn gan falamma nazala fi adé aya ọlọ́run sọ àyà kalẹ̀ nínú al-Qur'an al-Karim kí ni àyà náà nínú sọ́tò Ali Imran Quran three verse ninety two ọlọ́run ní lan tanalu al-birra hatta tunfiqu mimma tuhibbun ọlọ́run ní lan tanalu al-birra ọlọ́run lẹ́yìn mùsùlùmí ẹgbọ́ dáadáa sẹ́yìn wá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní ẹ̀ lè láíláí hatta tunfiqu mimma tuhibbun àfitẹ́ ẹ̀ tó ń ná nínú tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí jùlọ nínú dúkìá yín tẹ́ ẹ bá tó mú nínú the best source of income yín the largest economy tẹ́ ẹ ní tẹ́ ẹ bá tó mú nínú ẹ̀ òun ni. قام أبو طلحة إلى رسول الله صلى الله عليه وسلم فقال أبو طلحة عند الرواية وكان في الدين وقال نبي محمد صلى الله عليه وسلم قل يا رسول الله قل هو بشر الله وبارك إن الله تبارك وتعالى يقول قل الله أبا ọlọ́run bá sọ báyìí pé lẹ́ńtà náà lè bẹ̀rù láti àtúnfẹ́kọ́ mímọ́ tó ṣẹ̀kú ọlọ́run ní a lè rí dáadáa a lè rí àfi tá a bá tó ná nínú tá nífẹ̀ẹ́ sí jùlọ nínú ọ̀rọ̀ wa wà nínú àbàmẹ́lì eléyìí abẹ̀rù ha ó ní àmọ́ ìmí ń tèmi mo rí i pé ọ̀rọ̀ mi tí mo nífẹ̀ẹ́ sí jù kọ́ńpìnì mi tí mo nífẹ̀ẹ́ sí jù òun lè tó wà ní bẹ̀rọ̀ ha wà ìnà ha láti fún yín lọ́wọ́ láti fún yín lọ́wọ́ sọ̀dàkọ́ tó ń lè lẹ́yìn tààlà ó ti pàkàlẹ̀ fọlọ́ ìbùkún fẹ́ tẹ̀lé rẹ̀ náà mo ti donate gbogbo ẹ̀ fún Allah subhanahu wa ta'ala faqala mahariju birraha wa bukraha inda Allah ta'ala wọ́n kan lórí rẹ̀ wípé oore rẹ̀ dáadáa rẹ̀ àti èrè àṣepamọ́ rẹ̀ fọlọ́run tó bá dùn ní fọlọ́run tó sanmi lẹ́sàn rẹ̀ ó fa kalẹ̀ fún ọlọ́run fàdá àhàyà ní wà àìsàn àrọ́tọ́ ọlọ́run bá fẹ́ kó náà sí ó kù sí ẹ lọ́wọ́. الذي توافل الدنيا فتفتح فقال رسول الله صلى الله عليه وسلم أنا دواني بخ بخ ذلك مال رابح ذلك مال رابح أنا دواني آه يقول سامي أنا دواني صلى الله عليه وسلم آه ذلك مال رابح owó owó àṣegbèrè lélẹ́yìí òyí tó ṣe yìí owó àṣegbèrè ni ìrúgbó yẹn bá pa nǹkan lẹ̀ fọ́lọ́ gbogbo tó wọ́n ń yẹ fífẹ́ gbélé láì fífẹ́ gbélé láì jẹ́mọ́ bísíǹnẹ́sì tó tó kò sí ó ju ká lọ ọjà ká lọ tún adéyí ká lọ dúmọ́tà ká lọ èkó ká lọ ìbáyí má lọ ṣòwò lọ àìmọye òwò tí lọ tí ó lọ tí ó dé náà tí ò dé ní nǹkan kan àìmọye ọjà tí wọ́n dà ní China owó ni ó lọ ọjọ́ òní dé so owó tá à ń ṣe àwọn náà máa pẹ́tọ̀ bẹ́ẹ̀ náà gbónúmú wà gbónúmú ni a lè jèrè a lè má jèrè ni bẹ́ẹ̀ kọ́ ni gbogbo tí wọ́n bá fà kalẹ̀ nítorí tọ́lọ́ gbogbo tá a bá ṣe nítorí tọ́lọ́ a gbọ́dọ̀ má jèrè yẹ ọlọ́run ò ní ti wà ní ẹ̀sán rẹ̀ yẹ́ẹ̀ prọ́fìtì rẹ̀ ọlọ́run ní ti ní wá lọ táníyàn bá ti dáa táà ti ṣe bó ti yẹ ká ṣe anábì ní dáadéka máa ń rọ́ọ̀dẹ́ tó wọn lẹ́yìn náírà tó ń filẹ̀ ojú olóore ni o àbẹ̀láyé là ń lè dé o bàbá síláyé mọ́nà ó dòpin náà nù ọ̀pọ̀lọpọ̀ ti lọ fún wọn láǹfààní àti pé kí wọ́n tó kú ṣé lẹ́yìn ikú wọn ní wàá rọrùn ẹ̀kọ́ nù fáwọn àtàǹbẹ̀láyé ni káwọn náà ká ṣe ń tá a bá lè ṣe nínú rẹ̀ wọn ní gbogbo gbogbo dúkìá rẹ̀ lẹ́kọ̀ọ́ kà fún rárá fún ìṣẹ́bí ìdágbára ẹ bá gbé ń bẹ̀ òun náà nìyí arábìnrin dáríkà máàlù rọ́bì dáríkà máàlù rọ́bì áá òwú àṣejèrè òlélẹ́ tọkọtìfẹ́ míì tún máa kọ́lù arábìnrin tó sọ ti gbọ́ gbogbo tó sọ pé ọ̀rọ̀ rẹ tó tóbi jù tó nífẹ̀ẹ́ sí sí èyí níbẹ̀ rọ̀ ha àbí olè pàtàkì fọlọ́run òfìsì wá kù fún ọlọ́run pẹ̀lú wàá ní àárọ̀ àmọ́ o ìwọ náà kún sọ pé ní tó bá wù mí ní kéwì sí tọ́lá bá ní ti ní kéwì sí àbí anábì sọlọ́lá àṣọlá ni wà ìmì àárọ̀ èmi wá ń rí i báyìí àǹtàjì aláha fún akọrọbí aláhu akọrọ sọlọ́lá ọ̀rọ̀ aláìhí wa sàlámà anábì ní èmi wá ń rí i pé sórí bèrò ààyè ẹ ní àṣẹ tèmi ànábì sọlọ́lá ọ̀sọ́lẹ́mù mo pẹ́ láti lọ akalẹ̀ fáwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn fámìlì ẹ̀ àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò rẹ̀ lọ pakalẹ̀ fún wọn fàfàlà àbótọ́lá àbótọ́lá wọn ni afọlù ya Rasulullah afọlù ọjà gbẹ́gbẹ́ tó fẹ́ kí n ṣe nìyẹn ń ṣe bó ṣe sọ ọkọ̀ sábà àbótọ́lá fi àkọ́rẹ́bìhì ọ̀bẹ̀rin àmìhì àbútọ́lá wa pín ó pín property yẹn nìyí ó wá pín ó fún àwọn ẹ̀gbọ́n bàbá lọ́pin àbúrò bàbá àwọn ẹ̀m onídìílé bàbá rẹ̀ ó fún wọn bẹ́ẹ̀ náà àwọn àwọn ọmọ wọn náà ó fún wọn àwọn fámílì ó fún wọn ẹ̀rọ gàmọ́ sọlọ́mọ́ àwọn àlejò sọ́nà ọlọ́run kẹ́ ẹ̀ lómi nínú ọmọ ènìyàn a máa ṣe kọ́ńtì kọ́ńtì yóò mọ̀ ṣe kọ́ńtì kọ́ńtì ẹ wọ́n apá mi o ẹ wọ́n apá mi nígbà tí wọ́n ní ká lọ sí skul èmi nìkan ni mo lọ sí skul ẹ̀yin ò lọ sí skul títí yín ẹ ìbẹ́ lọ skul ni ẹ lọ kọ́ ṣe mẹkáníkì ẹ lọ kọ́ kápẹ́ntà ẹ lọ kọ́ gbá ẹ lọ káwọ́ mo wá lọ sí skul mo wá lówó mo wá ń bá mi ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ah, kí ni ń ṣe ọ. kí ni ti ọtí lo ní tẹ́tì kan nírú ẹ̀ ṣé òkè ìwé ló fún ẹ sùkúù kà ló fún ẹ ní owó òrà àwọn tó kàwé ọlọ ni wọn ń babára àwọn tó kàwé tí wọ́n dé débẹ̀ gbogbo ẹni máa ń dáadáa ò lè ní àsopọ̀tàn bẹ́ẹ̀ ò lè ẹni bá ti di bá ti àwọn tó ju ọ̀nà tó ju ọ̀nà tó ju ọ̀nà tó ju ọ̀nà fífi tí wọ́n ṣe bẹ́ẹ̀ lọ béèrè nínú tàn kí làtúbọ̀ tán wọn fọ́ọ̀rù náà lọ béèrè tán fọ́ọ̀rù náà bẹ́nà alukur'an aláìní ni ọlọ́run wá fún lọ́rọ̀ wọn ni hada bìlẹ̀ ìdí owó tí mo ní ìgbésẹ̀ tí mo ní yìí ìgbìyànjú mi ni tó dúró mo mọ kẹ́mísì mo mọ sáyẹ́nsì olófún mi lówó kìkì pé kìrì dẹ́lẹ̀ bí wọ́n sọ pé ah gbogbo mo lọ́ọ́ sùn nítorí náà sọ́gbà yẹn náà nìyẹn mo kẹ́kọ̀ọ́ mo lọ́lẹ̀wé wọn lówó ẹ̀ wá ní kí n máa tọrẹ kí máa ṣe mí pọ̀ ńlọ o jẹ̀mọ́ látìgbà náà di fún yìí kọ́rú náà ṣe wọlé lọ ọlọ́run ni kò mọ wọlé lọ kílẹ̀ lanu kó gbé mi yóò mọ wọlé lọ tálíkẹ́ mo ti lè bọ́lá ọba ní kí wọ́n wọlé kò dájú pé owó ọ̀hún gan wà á náwó. àdúrà táwọn aláìní tí wọ́n ń ṣe fáwọn olówó ó pọ̀ ju àdúrà tó lówó gan tó ṣe fúnra ẹ̀ lọ. àdúrà aláìní tá à ń ṣe dáadáa sí tá à ń fowó wá mọ̀ ó pọ̀ ó sì yára gbà lọ́dọ̀ ọlọ́run ju àdúrà tí wọ́n tó lówó tó ṣe fúnra ẹ̀ lọ. tálẹ́ kó máa wá bá ọ ó máa wá lé wọn dànù ó tún wá jẹ́ nu mọ̀lẹ́bí rẹ̀ ẹ̀sìn ní ìyá wèrè lóyún tẹkiri dájú náà lè lọ sí bàbá rẹ ní o lọ sí white mọ́mí kò ni wọ́n ń tà ara àwọn ẹgbẹ́ wọn lọ sùn náà ọ̀rọ̀ jákujáku ọmọ àlè lọ́wọ́ àwọn ẹlẹ́yìn o àmọ́ wọ ọmọ àlè níbẹ̀ lára wọ́n jẹ́ kí n tó ní kó jọ ẹ́ lójú ọlọ́run tó fún ẹ lénìí ó lè gbà lọ́la kì í ṣe tuntun lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó fún ẹ lénìí ó lè gbà lọ́la tó má fi tó bá ní lọ́rọ̀ ní dúkìá má fi ahun kún ahun ẹlòmíì lówó àmọ́ ahun ti bàgbé sí ayé ara ẹ̀ jẹ́ owó kan fún ẹ̀gbọ́n gbàtà rẹ̀ wọ́n ní ara lé ahun kò ahun àwọn gangan kò gbádùn ara rẹ̀ àbí àwọn ẹlòmíín lówó àmọ́ látara ahun tó tún bàgbésí ayé ẹ̀jẹ̀ yóò sọ̀rọ̀ ẹ̀dọ́ lòsù a máa mú gàrí a aláàdì gàrí rẹ̀ mọ́ ni ẹ̀ àti ẹ̀kẹ́rẹ́ àti yóò ẹ̀jẹ̀ máa mú bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ ẹ̀mí síbi kan sọ̀rọ̀ ẹ̀mí síbi kan ó bá mú síbi kan ah aláàdì ah ṣúgbọ́n síbẹ̀ ni ẹ̀ ṣúgbọ́n kí ni ẹja tó ẹgbẹ́ ń gbé lẹ́yìn oorun ó sì lówó dabura ta ẹlòmíì ìyá yálàjà ahun ó sáwọn tirẹ̀ ìnáwó sábà mọ́gbó ní àwọn tó sá fún àwọn aláìní sábà mọ́gbó ní àwọn tó sá fún àwọn aláìní ẹ dákun kí ló ti dọ́rẹ̀ ẹ̀dì ó yọ ẹ̀yìn lòdì ó ti dọ́rẹ̀ ẹ̀dì náà ọlọ́run fún ẹ ọlọ́run dẹ́lẹ̀ fún ẹ ọlọ́run fẹ́ lárìbìkì àmọ́ ò fẹ́ káwọn èèyàn máa dé sọ́ọ̀bù rẹ ò fẹ́ kí wọ́n máa wá yọ kí wọ́n wá yọ lẹ́nu láì mọ̀ pé ẹni táyé ń yọ lẹ́nu ó sàn ju ẹni táyé gbàgbé lọ jẹ́ káyé yọ lẹ́nu àdúrà náà ń èké fún ẹ ò ní fún ẹnìkan ní wóró ẹ̀wà kan ò ní fún ẹnìkan ní kọ́ọ̀pù gàrí kan kó mọ́ ṣàdúrà fún ọ àdúrà náà rẹ̀ ẹ ṣeun alájò tí wọ́n dúpẹ́ o inú ò ní tán inú ò ní dé báyìí o ẹ gbogbo àwọn àdúrà yẹn nìyí ó ní tó ń ṣe ó ní tó ń ṣe ọlọ́run ó tún gbà á èyí aṣọ olè ìrántí rẹ lọ́nu ló oṣù lówó ẹ àwọn èèyàn kan bẹ mátánà bí oró yìí wọn ànábì sọ ìṣesí wọn tún wá nínú ìjìyà arábìnrin táìsà abdul dinar táìsà abdul khamila táìsà abdul samasa abdul samisa ah táìsà yóò ṣòfò yóò kábàámọ̀ tani ẹrù owó ẹrù owó ó ní owó àwọn kì í nà kì í nà owó ní máa ń ná òun gàgà òun yìí náwó ẹlòmíì ẹrú aṣọ ni ó ní aṣọ àmọ́ kì í lù ọ́ tó bá bá sọ̀tàn báyìí aṣọ náà ni ó wọ̀ títí tí ò fi ní ṣe wọ̀ mọ́ tí ó ti gbó aṣọ funfun ìgbàṣọ dúdú ni yóò funfun kó tó bọ́ọ̀lẹ̀ kó tó mú mi àwọn ará yóò tàbí ìrá ìsá yóò àwọn fi àjẹrà rẹ arábìnrin bí a bá jẹ tó bá kówó jọ tí ò náà ó káṣọ jọ kò wọ ó káṣọ jọ kò wọ ó kó bàtà jọ kò wọ ó kó dúkìá jọ kò ná ẹrú ẹrú ó ti di ẹrú ẹrú fún kan yẹn ti sọ rẹ lẹ́nu torí eléyìí torí náà eléyìí ti lànà mùsùlùmí àmọ́ náwó ni ọlọ́ba ṣe lówó yẹ́ẹ̀sì ná owó báwọn yẹn mọ̀ fún áá ah, ah, ọlọ́run kẹ́lá gbájá ànábì sọlọ lọ́wọ́ kọ́nà ó ní nàìjíríà lọ́wọ́ àwọn ẹgbẹ́ ayára àtàrà ìmọ̀tì àlàáfíà ìdáná àlẹ́ yìí. inú ọlọ́run máa ń dùn bọ́lá bá rí irun pa nǹkan ọlọ́run ṣe fún wa tó bá ń lára wa inú ẹ̀ máa ń dùn ọlọ́run ṣe é lólówó ó sì ń lù olówó ó sì ń rìnrìn olówó ó sì ń ṣèṣe olówó inú ọlọ́run máa ń dùn pé yẹ yẹ tá a bá sì ń nígbà tá a lówó àwọn aláìní ò wá bá wa àwọn náà wá gbà nínú ẹ̀tọ́ wọn tó dáwọn náà ní lára ẹni tó wà yáwó lára ẹni tó wà tọrọ lára ẹni àwọn aláìní lára ẹni tó wà tọrọ oúnjẹ ẹni tó wà tọrọ owó tó ti ní fún wọn kò dín dúkìá ẹ kù ọrọ̀ rẹ kò dín kù sọmọ ní nàìjíríà wa jẹmọ àbíkálí ọmọ ènìyàn jẹnẹrálì ọlọrọ sínú ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn ìròrí tí ò dáa lànà ní ìròrí mi kò sí kò rí bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá ní jọ̀ọ̀nù síbẹ̀ kò rí bẹ́ẹ̀ àwọn bá wa nílẹ̀ Yorùbá níta gbọ́ nínú ìtàn òun náà ni pé wọ́n máa rí àjèjì gbogbo tí wọ́n bá ní òun ni wọ́n yóò pàlejò lé wọ́n yóò pọ́n lé bákan dé bá ẹ káàbọ̀ ó mọ̀lẹ́ tí ń bọ̀ á ah, àti ń bọ̀ láti ìlú ìlú kẹwàá títí yìí á ah, nígbàlẹ̀ tí wọ́n ń bọ̀ àti ah, ń bọ̀ láti ibi oṣù pákàrún á ẹ̀yà ó yà ẹ bá fún olómi ẹ bá fún olóúnjẹ ẹ pẹ̀lẹ́ ẹ wá sinmi wọ́n fún wọn lé àwọn ẹni tí wọn ò mọ̀ rípa kò rí bẹ́ẹ̀ máa lé ní kò rí bẹ́ẹ̀ máa lé ní o kò sì dáa kò náà bá lè ṣe tó lè àwọn èèyàn lọ́wọ́ wọn náà ṣe gbogbo ẹ̀ náà ní ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba àwọn mọ̀lẹ́bí tó wọ́n pọ̀ pẹ̀lú bá fún ìmọ̀ wọn ẹ wo àbútọ́lẹ́há ó sì pín dúkìá rẹ̀ ó sì pín kéde fọ́mọ rẹ̀ ló pín fún ó sì pín fún àwọn ẹrú àwọn uncles àwọn ọmọ uncles àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò ó sì pín dúkìá rẹ̀ fún lójú ayé ẹ̀ bẹ́ẹ̀ ni ìdílé fẹ́rẹ̀ lè dé gan ni ah ìwọ mi lè gba fámìlì bí fọ́ọ̀mù mi láyé ẹ́ eh, fámìlì mi láyé láyé á lọ fún àwọn fámìlì fámìlì síbẹ̀. táwọn yẹn bá wá jẹ́ tán jẹ́rún kò ní sọrọ sọ̀rọ̀ kò ní lè síta padà lórí ní ó sọ náà ni pé wọ́n jẹ òun kí ló dé òdìgbà fámìlì ẹ̀ níbẹ̀ wọ́n má bàa jẹ́ àwọn tó wá gbà yẹn náà tí fámìlì ẹ̀ bá tiẹ̀ jẹ́ ó sì gbalada lọ́dọ̀ tó tó pọ̀ àwọn tó yẹn látàkẹ́kọ̀ọ́ gbà torí wọ́n ṣe mọ̀lẹ́bí rẹ̀ torí ẹ̀ ò dọ̀wọ̀ wà kókó tá à ń sọ náà ni pé ká fi ká mọ ọlọ́run pẹ̀lú ọlọ́run fún wa nínú dúkìá ká so ẹbí wa pọ̀ ẹ̀já so ẹbí pọ̀ ká máa béèrè ara wa isolationism kò dáa kí ẹ kàn lọ dá wà àwọn ẹlòmíràn tó bá ti lóra ẹ̀ ìwé ẹ̀ náà ló kó bá wa ìwé ni o ìwé òun ló kó bá wa níbi àwọn tá à ń sọ yìí kì í ṣe àṣà alẹ́ yorùbá ilé iṣẹ́ ti islam ìwé ni tó bá ti kàwé tán báyìí ẹ àní òun àti fámìlì ẹ̀ wọn àti ìyàwó ẹ̀ ẹ wọ́n lè wà ní jẹ́gbé tí fámìlì tó lè rí wọn gan-an <coughs> jẹ̀mọ́ owó ọ̀kọ̀ọ̀kan oníkàwọn yẹn fẹ́ lè mọ lọ máa fẹ́ lọ bẹ̀rù ẹ̀ máa kókó á jìnà pátápátápátá fámìlì rẹ̀ bó bá jìnà sí fámìlì rẹ̀ family, òun fámìlì míì náà lè ṣe fámìlì yìí ó ṣe rí nìyẹn kò dẹ̀ sí ẹ̀jẹ̀ òrùnsẹ̀ aláìmọ́sẹ̀jẹ̀ dẹ́gbẹ́ ló ní sọ̀rọ̀ ẹ̀ di fámìlì mi orúkọ fámìlì mi nìyí jẹ́ gbogbo rẹ̀ pamọ́ ọba eléyìí ò dáa títí Islam lélẹ̀ àwọn ọba ṣẹlẹ̀ ilé wọ̀ àwọn mọ̀lẹ́bí wa dọwọ́ wa o ìjà máa béèrè ara wa o níta bá ní ní kàkà ìjà àfẹ̀ràn wọn lọ́wọ́ a máa nira nígbà míì àmọ́ a gbìyànjú láti. láti máa ṣeré bí agbára bá ṣe tó bá ṣe máa. وقال وعن عبد الله بن عامر بن عاص رضي الله عنهما قال أقبل رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أبايعك wọ́n ní alákùnkùn abánabi sallallahu alayhi wa sallam olúwo ìdíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ọba yóò rúkẹ́ alàlẹ́hìjọ́ wọ́n ti ha àbùtẹ́ rí àjọrọ́ min Allah ta'ala mo gbé ìjẹ́jẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam gbé ìjìra ìgbà tó báyìí ká ṣe ìjìra ń ṣe ìjìra pẹ̀lú rẹ̀ gba jihadi bá tó ojú ogun bá tó ń ṣe pẹ̀lú rẹ̀ lẹ́ni tó ń kan orí lọ́dọ̀ ọlọ́run ọba tán ànábì wa bẹ́ẹ̀ lọ rẹ̀ pé bí ó ń قال نعم بل كلاهما arákùnrin náà ní bẹ́ẹ̀ ni kódà àwọn méjèèjì gan-an bẹ láyé báà mi bẹ láyé ìyá mi bẹ láyé arákùnrin mi ó sì wá fẹ́ ó wá fi orúkọ rẹ̀ lẹ̀ kán lè bá lè kọ́ nínú àwọn tí ó lọ jagun ẹ̀sìn ni. alábìnrin fàtẹ́rì aláàjọrọ mi náà lọ́hìn tààlà alábìnrin tó ń fẹ́ òní pé tó ń fẹ́ ẹ̀san lọ́dọ̀ ọlọ́run òun fẹ́ rì lọ́dọ̀ ọlọ́run àbí قال نعم قل بين قال رجل فرج إلى والديه قال ما الله لي لو ضرب بعد أتياري فأعطني صحبتهما ليش لا داسموا bàbá rẹ̀ ìyá rẹ̀ lọ sí dáadáa sí wọn gbẹgbẹ wa mi fàfihì máa fàjà yìí jihadi tó ló fẹ́ wá sí lọ sí jihadi pẹ̀lú bàbá rẹ̀ ewu bàbá ewu ọ̀rọ̀ ọlọ́run ewu ọ̀rọ̀ mẹ́bí sọ̀rọ̀ máa bọ̀ alẹ́ ìjọ sẹ́gbẹ̀ẹ́ torí ẹ̀ bàbá wa mọ̀mọ́ wa wọn èdè aláwẹ̀ wa á sì dáadáa tí wọn ní gbogbo ọ̀nà ìkápá ní kápá àti ìrọ̀rùn láti lè ṣe dáadáa sí wọn bẹ́ẹ̀ ni wàá nìhú. وعنف النبي صلى الله عليه وسلم ليس الواصل بالمسافي ولكن الواصل الذي إذا ما سعت رحمه وصلها النبي صلى الله عليه وسلم ònílẹ́sà ló bá pẹ̀lú pẹ̀lú káfí ó ní ẹni tó so ẹbí pọ̀ òun pọ̀ lẹ́ni tó dá sí pé ẹnìkan ti dáadáa sí nínú mọ̀lẹ́bí òun náà wá ti dáadáa padà sí hmm. eléyìí ni òṣèré pọ̀ mo ká fáhánù ni do for me I do for you be good to me I will be good to you èyí ẹ̀kọ́ ìyẹn ni mo ká fáhánù rẹ ti pósítì nìyẹn àti dáadáa pààrọ̀ dáadáa òun nìyẹn ọ̀rọ̀ náà bí nìyẹn o pé ẹni máa ń ṣe bẹ́ẹ̀ pé ẹni tó fi dáadáa sí ọ ẹni tó wẹ́ ẹ lọ nínú fámìlì ló wá lọ ẹni tó rìn ẹ lọ́rùn fámìlì ràn lọ́wọ́ ẹni tó kún ọwọ́ ló kún lọ́wọ́ ẹni tó fi dáadáa sí ọmọ rẹ ló fi dáadáa sọmọ rẹ arábìnrin dáadáa lẹ́yìn ti fẹ́ra yìí o àmọ́ ẹ̀ tí so ẹbí pọ̀ wàlàkí nàlùwà fúlá alẹ́ ní ìdá kọ́tù wa tó wọ́n sọ̀là arábìnrin ẹ̀gbọ́n o ẹni tó sọ ẹni pọ̀ òun ẹ̀tọ́ dáa ti pé ẹni tán ẹni ò lè kò sí dáadáa sí nínú fámẹ́lì òun ò sì rẹ̀ dàbí. òfin owó rẹ̀ mọ́ òun sì owó rẹ̀ mọ́ ẹni tí ò bá ti dáadáa sí wa nínú mọ̀lẹ́bí wa táwa máa fi dáadáa sí kò wá wa àwa sì wà kò pè àwa ń pè ẹni ò ní ìgbà yẹn la tó ń sì la tó ń sọ ẹni pọ̀ nígbà yìí ẹ̀rẹ́ pọ̀ lábàá mi. jẹ̀mọ́ mùsùlùmí آه، torí ẹ̀ آه، nínú ẹ̀kọ́ òun náà ní eléyìí lẹ́yìn náà النبي صلى الله عليه وسلم تعريف جوائش رضي الله تعالى عنها رجل الرحم معلقة بالعص تقول وليري أكمبي ولو انفق ما على سيرني مثل ما تقول ما هو صلاني عبا صديقه وصلاه الله ọlọ́run ó sọ̀tọ̀ ọmọ tọ̀tọ̀ àní ẹni bá gé ni tọ̀tọ̀ àrùn náà ọlọ́run ó gé torí ẹ gbogbo ọ̀nà tó ẹbí ó fi gé lọ́wọ́ wa agbọ́dọ̀ jìnnà sí ìyẹn máa ń sọ ẹbí pọ̀ ní tó kún tá a bá ní kápá tó rọrí lọ́rùn làá máa fi so ẹbí wa bọ̀ ọ̀kan ọlọ́wọ́ àdébí mọ́mẹ́lẹ́rì mẹ́múdà bẹ́tẹ̀lì hàrì sọ̀rọ̀ bí ọlọ́run wá ní à أنها اعتقت وليدة ولم تستعفن النبي صلى الله عليه وسلم فلما كان يومها الذي يدور عليها فيه قالت أشعرت يا رسول الله أني أعتقت وليدتي قال أو فعلت قالت نعم قال أما إنك لو أعطيتها أخوالك أخوالك كان عدم الأجر متفق عليه wọn náà yàwó anabi wa muhammad sallallahu alayhi wa sallam tí a máa pè ní maimuna yàwó anabi sallallahu alayhi wa sallam ẹ̀dùnmọ̀ aisha ọ̀nà ọ̀dẹ́jà ọ̀nà sauda ẹ̀ nínú wọn tó tún mọ̀ wọn náà ní maimuna maimuna bẹ́ntìl hàrì lára ọ̀bùhátù nìyẹn nìyẹn ó wá ní ó ẹrú ó ẹrú kan ó wá ní ẹrú ni ó wá tú ẹrú yẹn lẹ̀ àmọ́ ńgbà tí ó ṣe kò gbà yọ̀ǹda lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam ana àìsàkà sí wa lè dẹ̀tẹ̀ wọ́n lẹ́mu tẹ̀tà àdìrì nàbí sallallahu alaihi wasallam kò yọ̀ǹda ẹ̀kọ́ nù wípé ìyàwó a máa ná nínú dúkìá rẹ̀ tọ́kọ òní mọ̀ bẹ́ẹ̀ ni lókun àti kò bá ṣe ìkọjá àlà tó bá ti ṣàṣe ètò tó sì mọ̀ kó tọ́kọ bá padà wá bá ní òun ló ní o ìjọba ló ní o àmọ́ ìsìlámù fẹ́ kí obìnrin máa kíyàwó lé máa fi tó ọkọ rẹ̀ létí wá lè lé mi à mo fẹ́ kọ́lé o mo fẹ́ ra dẹ̀ o mo fẹ́ ra ọkọ o obìnrin máa ṣe lẹ́yìn ọkọ rẹ̀ ọkọ rẹ̀ o mọ̀ tó fi kọ́lé náà ìyá alájà mẹ́jọ ọkọ rẹ̀ ò sí mọ́ kankan tó bá ta rẹ̀ kọ́ ẹ́ tó lóun fẹ́ mọ́ tó lóun pé ah no ó ti máa lọ́wọ́ àwọn ọkùnrin ní ìnínú ìwọ ló fà ó sọ fún náà ni kò lè ní kó má ṣe bá dé ìṣe gan tí ò gbà àmọ́ yóò gbọ́ ọlọ́run ti fún ọkùnrin ní àròjinlẹ̀ ilé kó dájú pé tí wọ́n lérò pé n tó kànú pé nǹkan ló kàn fún ọ ẹ rí létí lọ́dà náà bí sọ̀rọ̀ náà sọ̀rọ̀ ọlọ́run fọkùnrin láàrò ìbílẹ̀ obìnrin ò láàrò ìbílẹ̀ bíi tọkùnrin àbí àbí bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí à lọ́wọ́ obìnrin wọn ìbẹ́gbọ́ lè àárọ̀ ìrọ̀ òkè nínú nínú àtọkọ rẹ̀ náà ló gbọ́n jùlọ ìméjèèjì dábìlọ́n ọdún làkà ìdí nínú àtọkọ rẹ̀ ìwọ ìyá tó máa ń sọ pé àárọ̀ àárọ̀ òkè ìyá làákàyè tiẹ̀ ju làákàyè ọkọ rẹ̀ lọ obìnrin tó bá fi ń fọwọ́ sàgbé bẹ́ẹ̀ ni mo ní làákàyè mo gbọ́n ju ọkọ mi lọ òun náà ti dẹni agbọ tó pín sí lówó tó lọ bẹ́ẹ̀ tí ò ní làákàyè àbí <laughs> kí lówó tó lọ bẹ́ẹ̀ tí ẹni tí ò pọ́n kódà tó bá tẹ̀ rí bẹ́ẹ̀ tó ò ní sọ́ńtà tó mọ̀ sọ náà ni pé ọkọ mi gbọ́n jù mí lọ ọkọ mi làákàyè tó mọ̀ sọ nìyẹn ìyẹn ni ó pọ́n wọn náà lé wọn ni àáfàá ẹlẹ́dì mi náwó ẹ sísà ọkọ mi kò gbọ́n tó mi ọkọ mi kò nílà káìsẹ́ mi ó wà pé ó ti dé gbọ́ ó ti dé bú kò sì lè pọ́n ohun tó ń sọ yẹn kò lè pọ́n kò lè mú àpọ́nlé bá báwọn náà tó dáwọn láàká yẹn pé àá kí wọ́n náà wà kí ló ń wo tòfin fẹ́ dúró <laughs> ẹni tí wọ́n gbọ́n jùlọ ètò bá lè lélà máa ń bá ọkùnrin aṣíwájú lẹ́nu torí ẹ̀ tóbìnrin bá fẹ́ ná níní ná tó pọ̀ tó tóbi nínú dúkìá rẹ̀ yóò gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ yóò tó o létí àmọ́ àwọn kan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kò sábúrú níbi eléyìí tó Maimuna radiyallahu ta'ala anha ó wá tú ẹrú lẹ̀ ó tú ẹrú lẹ̀ nínú dúkìá rẹ̀. falamma kana yawmuha alladhi yaduru alayha fihi wọ́n tún wá di ọjọ́ táwọn ẹbí ò sùn ọ̀dọ́ rẹ̀. قال في وعند النبي صلى الله عليه وسلم أشعرت أشعرت يا رسول الله أني عاقبت والدتي ó fura pé wọ́n ti tú ẹrú bílẹ̀ tí ó fura bù. ó ní fàlà ọ̀rọ̀ fàáìsì alábìlà sóni ah, túlẹ̀ ni. fàlà tìǹda ó ní bẹ́ẹ̀ ni níbi eléyìí náà ẹ̀tọ́ kan tó nù fànàbí sàlámù aláwọ̀ àlẹ́ ànábì ò mọ kọ̀kọ̀ àti gbọ́dọ̀ bá fi mọ̀ èyí tí ó ṣẹlẹ̀ lọ́la ànábì ò mọ̀ èyí tó ṣẹlẹ̀ nígbà tí ànábì ò sí ń bẹ̀ ànábì ò lè rímọ̀ nípa rẹ̀ àyàfi tọ́lọ́ bá fi mọ̀ tọ́lọ́ bá sọ fún un. ọ̀rá fàkàn lé nìbó ní òsì tó wọn mọ̀ òun mọ̀ kọ̀kọ̀ ó gbọ́dọ̀ gbà yìí wọ́n tó mọ̀ pàpọ̀ rẹ̀ pàpọ̀ rẹ̀ ò mọ̀ òdèrè rẹ̀ òdèrè ọ̀yàwó rẹ̀ pé dákun ẹkú léwu ẹ̀ká bọ̀ ẹkú náà ẹwà mi délé wu ìwà ọkọ̀ yẹ kó béèrè pé táwọn ìdílé ó yẹ kó mọ àwọn tó wẹ ìdílé àmọ́ gbogbo ẹ̀ irọ́ ni ẹni tó mọ́kọ̀ fún afẹ́lọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala àtúnṣe tọ́nà bá fi mọ àwọn ànábì rẹ̀ nínú ìgbà tó pamọ́. sọ anábì sallallahu alaihi wasallam qala anábì wa ni amma innaki á tó bá dá sí ìwọ̀ lọ́wọ́ àtọ́yìntì ha àkàwá rẹ̀ kẹ́ni àgbọ̀mọ̀lẹ̀ àjẹ́ tóbi tú ẹrú yìí lẹ̀ ládàá ló fẹ́ ládàá ló fẹ́ ẹ̀ àmọ́ tó bá dáa sí pé o bá fún àwọn otúlẹ̀ fún àwọn ìdílé ìyá rẹ̀ òfin sọlí pọ̀ òfin mọ̀lẹ́bí rẹ̀ ni kò bá dà ládàá rẹ̀ ó tún pọ̀ lórí ìlú bẹ́ẹ̀ lọ. àyínà onímọ̀ tí wọ́n wà ní ìdàbẹ̀ yìí wọ́n ti sí bíi adé àwọn ẹ̀gbà àwọn nǹkan ẹ̀ṣọ́ nǹkan ẹ̀ṣọ́ nǹkan ẹ̀ṣọ́ obìnrin àwọn méjì tún síbẹ̀ àwọn méjì tún sẹ́rù tó bẹ́ẹ̀ tó bá fún tó bá fi ṣàǹfààní fáwọn mọ̀lẹ́bí rẹ̀ kò bá dà ju àwọn alátakò fún lọ torí pé tá a bá fi dáadáa sí ara lé nínú mọ̀lẹ́bí àgbẹ̀ládá méjì lọ́dọ̀ ọlọ́ bàbá tẹ̀yẹ̀ kan síta àgbẹ̀yẹ̀ kan ládàá la sì ń fẹ́ kìí pé káàfin náà kọ́ hùn hmm, ládàá la fẹ́ wọ́n pé ládàá la bá wá fẹ́ mo láwà náà sí káàfin gba ládàá tó pọ̀ oníkálùkù wa máa ń fẹ́ káàfin ká kékeré ká gba ládàá tó pọ̀ ni àbí káàfin náà níwọ̀nba káàfin ìrìn àjẹ́ náà wọ́n wá níbẹ̀ ìntàwà àti káàfin gba ládàá tó pọ̀ tó pọ̀ ìyẹn nìyẹn máa ń sáré rẹ̀ kìí ṣe ìntàkè tí ládàá onídàásílẹ̀ tí ládàá tiẹ̀ pọ̀ ní ìyẹn gangan ló yẹ ká ṣe so gbogbo níná tá a bá ná fún mọ̀lẹ́bí àgbà ládàá bẹ́ẹ̀ jù alákọ̀ọ́kọ́ sọ́dákọ̀ láti ẹlẹ́ẹ̀kejì àtúnṣe òbí pọ̀ àmọ́ ìdá bá ná fún ará àta ẹ̀yọ̀kan lágbà ànígbà ládàá ìṣòrí pọ̀ àmọ́ àgbà ládàá sọ́dákọ̀ èyí tí a gbẹ́nu jẹ jama mùsùlùmí inṣàlá àmọ̀ tẹ̀síwájú ní ó tẹ̀síwájú bọ̀ subhanahu wa lèmọ́déhì wà fárábìhì kó lọ́ra ìlú oníkàlùkù wa ó ṣọ́ wa lọ ó ṣọ́ wa bọ̀ gbogbo ìrìn àjò oníkàlùkù adétutù wa kọ́lọ́bọ̀ wa lébùn ìdájẹ́ dáàmú kọ́lọ́pọ̀ ti ṣe ìgbà fún wa àwọn olórí wa àwọn àgbà sùlùmánà wọn takọ́lọ́ fún kọ́wọ́n máa ṣe èyí tí wọ́n ṣe tí wọ́n sọ tí wọ́n gbé tí wọ́n sọ tí ó mọ̀ bọ́ sínú ìyọnu ọlọ́run àti ìrọ̀rùn fún aráàlú òun náà ní kọ́lọ́pọ̀ wa tọ́ sọ́nà lórí ẹ̀ rárá شاء الله عامة تسعدني وتسير وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته بالوعد نعم نعم ìbéèrè wáyé pé ìfúnnáda sí àwọn òbí wa àwọn tí wọ́n bá wá tọ́ wa láti kékeré tí àwọn ẹ̀tọ́ yẹn tó wà fún wọn àbí kò sí fún wọn ẹ̀tọ́ wà fún wọn àmọ́ kò dàbí ẹ̀tọ́ tá a fún àwọn tí a tara wọn jáde àwọn tá a tara wọn jáde màmá wa á fún wọn ní mẹ́ta bàbá wa á fún lẹ́yọ̀ kan àmọ́ àwọn tí ọlọ́run lé wọn ní sábà bí gbẹ́ngbà tí mọ̀mọ́ wa bí wa sábà wa ọlọ́run tó sọ́dọ̀ ẹnìkan ló wá dóńdó yà fún wa ló wá tọ́ wa títí tá a fi dín tá a dì àwọn eléyìí ni wọ́n wá ẹ̀ǹtẹ́ ti fi dáadáa wá àmọ́ àní pín títí wọn nípìn mẹ́ta fẹ́yọ̀ kan bá ti fún bàbá àti màmá títí wa àní ló fọ́múlà yẹn àmọ́ gbogbo dáadáa sábà mọ̀ pátá láàmú àti fún wọn. àmọ́ tó bá jásí pé àwọn tí wọ́n rí àwa gbọ́dọ̀ wọn ẹ̀rù rí pé àwọn náà wà nípò ìyá fún wa àwọn tó lè wà nípò ìyá wa màmá ìyá wa màmá màmá ẹ lọ sókè bẹ́ẹ̀ wọ́n lè wà nípò ìyá wa ẹlẹ́ẹ̀kejì àbúrò ẹ̀gbọ́n màmá wa àbúrò ẹ̀gbọ́n màmá wa àwọn náà lè wà nípò màmá wa anábì sallallahu alaihi wasallam ó ní alùkọ́àlàtú ìmọ̀ǹdẹ́látì ẹ̀bù àbúrò àbẹ́gbọ́n màmá ipò màmá ni wọ́n wà ipò màmá òun ni wọ́n wà so irú àwọn eléyìí ni a lo the same formula tá a wí yẹn a lo pẹ̀lú wọn àmọ́ ọ̀rẹ́ màmá. àwọn tí ó bá yàtọ̀ sí àwọn tá a sọ yìí àwọn yẹn nìyí dáadáa tá a bá mọ̀ tá a ní kápá rẹ̀ òun láṣẹ sí wọn náà. àwọn ọmọ ìbéèrè wáyé pé ọmọ tí ó gbóyún wálé láì mú ọkọ wálé wọn ò sóye bí oyún ló lé ẹbí mọ bó ti ṣe ìdìnnà lẹ́yìn ìgbà tó wá lóyún tán wọn fẹ́ mú ẹni tó fún lóyún wálé wọn lè sóye bí wọn ò ní so ìdí bẹ́ẹ̀ o wọn ò ní so ìdí bẹ́ẹ̀ o ọmọ tó lóyún ó ti lóyún oṣù náà ọmọ ìwà tó wù yẹn ìwà ìbànújẹ́ ìwà ìdójútì ní fún fámílì àti ó sì jẹ́ ìwà ìkàpá sófin ọlọ́run torí ẹ̀ làwọn òbí làwọn náà fi gbọ́dọ̀ mọ dìlé ìlọ́kọ àwọn ọmọ wa tá a bá rí i pé wọ́n mú káàtà sí káwọn kan ìgbọ́n bá ṣẹlẹ̀ tọ̀tún bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ aburú ńlá ni o ẹ̀ṣẹ̀ ńlá ni lọ́dọ̀ ọlọ́run o ọ̀rọ̀ ọba ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ni èdè tí yàrá máa dunnú sí. àwọn méjèèjì wọ́n ṣe sùúrù kọ́mọbìnrin yẹn kó bímọ náà tó bá bímọ tán àwọn méjì ó tọrọ tuntun bá lọ sọ́dọ̀ Ọlọ́run látara nǹkan tí wọ́n ṣe tí ò dáa lẹ́yìn tó ti bímọ ní o wọ́n tọrọ tuntun bá lẹ́yìn náà tó máa fẹ́ fẹ́ra wọn ọkùnrin wọn ẹ̀ṣẹ̀ wá yọjú wọn ẹ̀ṣẹ̀ wá tọrọ rẹ̀ pípé èmi ni mo fẹ́ fẹ́ ọmọ yín wọ́n bá ti so yìí wọ́n ti dọ́kọ àti ìyàwó àmọ́ lára nǹkan àbànújẹ́ ibẹ̀ tó ṣẹlẹ̀ ò ní pé lẹ́yìn tó lékè nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ nínú ẹ̀sìn ni pé ọmọ tóbìnrin yẹn tó lóyún rẹ̀ tó bí yẹn ọmọ yẹn nìyí ẹ̀sìn Ìsìláàmù ò ní fẹ́ kán gbọ́mọ yẹn fún ọkùnrin yẹn kì í sọmọ ẹ̀ ọmọ àlè ni ọmọ tí ò ní bàbá ni torí pé oyún tó bá wáyé láì ṣe pé iyì ìdì síwájú oyún ni oyún àlè ni oyún tí ò ní bàbá àmọ́ níyà ni kí ló fẹ́ ná wa níbi ká lọ tọrọ ẹni tá a mọ̀ pé ó wù wá láti fẹ́ ká lọ ká lọ tọrọ ẹ̀ bàbá lọ tọrọ ẹ̀ tó bá fún wọn ó sì di ìyàwó wa wọn bá sì ní kó fún wa wọn bá sì táwọn fún wa lọ ká sì ilé ká wẹ́lò mi. àmọ́ ìbànújẹ́ láéláé a máa wáyé tá a bá ṣe léyìí sáárí ọmọ tá a kì í mọ́lẹ̀ àbí ndó náà fínífẹ́dọ̀ tẹra lẹ̀ fún wa wọ́n wá lọ fún un lóyún tí bàbá rẹ̀ ò sì rẹ̀ fún wa káfíńsì ìyàwó wá lóyún oyún zina òun nìyẹn ọmọ yẹn la máa ń pè ní wáládù zina ọmọ sinanu ilẹ̀ títí mi child náà ń tó ọmọ yẹn ọkùnrin yẹn kò lẹ́tọ̀ọ́ sí ọmọ yẹn bó ṣe wulẹ̀ tó nà torí ẹ̀ táwọn méjì ó bá fẹ́ra wọn wọn ó ṣe sùúrù tó gbèrè yẹn bó sọ̀kalẹ̀ tó bá sọ̀kalẹ̀ ẹ̀hẹ́n wọn wà tọrọ títí bá wọn bẹ lọ́n kọ́nà fún dáríjà àwọn lórí táwọn ṣe lẹ́yìn ìgbà náà wọn ẹ̀sùn wá sun wọn pọ̀ ẹgbẹ́ bí ọkọ àti ìyàwó àwọn ọmọ tó máa ń bí nígbà yẹn àwọn méjì ni wọ́n ní àmì èyí ti wáyé nínú oṣù náà ọmọ yẹn nìyí ó níyà ni kò ní bàbá náà. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته